pé o gbọ́dọ̀ husband díẹ̀ ìyẹn ni pé o gbọ́dọ̀ sọ ṣe o gbọ́dọ̀ sọ ná o gbọ́dọ̀ sọ lò so o gbọ́dọ̀ sọ agbára rẹ lò you must husband your strength so ẹ lọ wò nínú ẹ atúmọ̀ ìwé atúmọ̀ èdè òyìnbó ẹ̀yin náà ti mọ̀ tẹ́lẹ̀ ẹ gbàgbé ni ẹ àgbégbà mo sọ pé your car is eating petrol àwọn kan ní ó fọ́ ni ó ó correct ẹ ti wo ẹ ti rí i pé bẹ́ẹ̀ ni be my guest àgbà ọláyé nu gbogbo orú yẹn náà ni a ti sọ tẹ́lẹ̀ Ah, ah, ọjọ́ tí wàá lọ sáwá lè máa lọ sínú ìwé ìròyìn báyẹn jí ní alábí ọjọ́ ti lọ ah, ó ga ọ. let me quickly uh, say this a máa sọ um, ọ̀rọ̀ ti news uh, paper ní next week uh, let me use this medium to say belated birthday greetings to honourable musbah sanusi adesina shaba ààrẹ atúnlùṣe ọmọlúwàbí of odu àgbáyé ọjọ́ sunday náà ṣe birthday wọn mo kí mo kí o i wish you a belated birthday sir uh, this be the convenient time to call it quits on the program mind your language if you want to uh, bring your goods and services for advert or you want to ask me any question dial zero nine zero double three double three five three five six fún ìpolówó ọjà yín tàbí ẹni béèrè tẹ́ fẹ́ bí mi ẹ pè mí sórí zero nine zero three lọ́nà mẹ́rin 5356. Kudos to my indefatigable and dutiful studio engineer, Engineer Oluwafemi Alabi. Thank you very much sir, for a job well done. By the grace of God, next Tuesday or Tuesday next, next Tuesday or Tuesday next will be another time when you are having on this program. Mind your language. Till then, keep on speaking and writing good English. I remain Ambassador Adedotun Tunde Adeniyi. You are blessed. You are to Fresh 105.9. Right in the heart of the ancient city of Ibadan, this is Fresh FM 105.9 FM. listening to 105.9 FM Fresh. Fresh 105.9 FM Ibadan. The station for everyone. Depend on us for the best of news, sports, and mind blowing conversations every day, all day on Fresh 105.9 FM Ibadan. Professionalism nurtured by experience. Ọlọ́ládé mi Àṣàkẹ́. pàdí mi ọ̀sùn lọ tó dìgbà tí bá ní kó bọ́ọ̀kù lọ àlàyé mi sáré tẹ bọ́ọ̀tì lọ gbogbo nǹkan kọ́ ló máa fi ń jọ́gọ̀ jọ̀jọ̀ ká lọ ṣe shopping jọ i no dey send i dey job my life hundred percent we dey gbádùn lọ àwọn tí o fẹ́ wa kọ́ máa struggle lọ lọ. ìmọ̀ni lọ cause i don fàṣẹ na everybody want to tear my shirt i just blow but omo i know myself before dem use me i go use my sense my sense ọmọ bá tó ń pàṣẹ ànita nita nita nita go down sẹ ọmọ dúdú ọmọ pupa èmi lọ́ọ́ máa fẹ́ ẹ̀ńjọba méjì ló ló máa jẹ́ jẹ́. I don't fashion. Now everybody want to tear my shirt. I just blow bottom, I know mindset. Before them use me, I go use my sense, my sense. I'm about to not it. I need, I need, I need, I need, to go downstairs. I'm gonna do, I'm gonna cook, me love my fat. Range over I'm G, love my jet, jet, jet. right in the heart of the ancient city of Ibadan. This is Fresh FM 105.9 105. 105. 105. FM. Oh, yes. Nasco quality cornflakes are so full of nourishing goodness because they are whole flaked cornflakes. Whole flaked cornflakes are made by a natural flaking process that retains all the natural goodness of the whole corn for whole nutrition, whole taste, and whole crunchiness for the whole family. So next time you're eating cornflakes, make sure it's whole flaked Nasco cornflakes. Nasco cornflakes, nourishing goodness anytime. ṣé ó ti sú ọ láti máa lo lubricant tó kùnà àti fún ẹ́ńjìnì ọkọ̀ rẹ lágbára àti ààbò tó tó? a ṣẹ̀ṣẹ̀ gbé Shell Helix lubricant jáde ni ti wà ní Nàìjíríà báyìí. kò sí kòókòó jàǹjàǹ lọ sọ́dọ̀ mẹkáníìkì mọ́ kò sí ariwo tata pupu láti inú ẹ́ńjìnì ọkọ̀ rẹ mọ́ kò sí wípé ọkọ̀ rẹ máa ń mepo bí ẹ ń momi mọ́. o wá lè sọ wípé ó tó gẹ́ fún gbogbo èéfín tó ń tu gbòò jáde láti inú ẹ́ńjìnì ọkọ̀ rẹ Shell Helix lubricant ń lo ìmọ̀ ẹ̀rọ Pure Plus ìmọ̀ ẹ̀rọ sáyẹ́ǹsì tó ń dáàbò bo ẹ́ńjìnì ọkọ̀ rẹ lọ́wọ́ ìdọ̀tí àìmọ́ ó sì ń fún ẹ́ńjìnì ọkọ̀ rẹ lágbára tó o bá fẹ́ ààbò tó dájú fún ẹ́ńjìnì ọkọ̀ rẹ Shell Helix lubricant ni o máa lò Shell Helix lubricant ti wà ní àwọn ilé epo AP àti NGO service station jákèjádò. nǹkan tí mo bá ṣe ò fẹ́mi láì ní ọ̀nà. ìfẹ́ tí kò lábàwọ́n ni ìfẹ́ ìyá jẹ́ bẹ́ẹ̀ kò sí ohun tó dùn tó bíi indomie alájẹpọnu lákànlọ nítorí náà fi ìfẹ́ hàn pẹ̀lú indomie. Every morning is an opportunity to take your hustle to the next level. So, start every day with a great tasting cup of Nescafe 3 in 1. Just add water and enjoy the blend of coffee, creamer, and sugar with that rich, creamy taste you love. To help you start strong and make every morning count. Start strong, finish strong. Nescafe. Happiness happens when people come together to celebrate moments like love from friends adorning the new bride in exquisite accessories to parents giving their blessings to the new couple. And everyone, friends, family, and guests raising their chilled bottles of Maltina to toast to the new bride and groom. See, together, happiness happens when we share with Maltina. Maltina, share happiness. nǹkan tí mo bá ṣe ò ní fẹ́ mi láì ní òdiwọ̀n. ó tó gbẹ́kẹ̀lé lójoojúmọ́. kò sọ ohun tí mo bá ṣe ó fi fẹ́ hàn mí. ìfẹ́ tí kò lábàwọ́n ni ìfẹ́ ìyá jẹ́ bẹ́ẹ̀ kò sí ohun tó dùn tó bíi indomie alájẹpọnu lákànlọ́ nítorí náà fi ìfẹ́ hàn pẹ̀lú indomie. Go, go, go, go grains. We love our Kellogg's Go grains. Go, go, go, go grains. Love the goodness of its multigrains. Grain sets go! With protein and creamy tasty Kellogg's Go grains. Grain sets go! With vitamins and minerals in Kellogg's Go grains. Grain sets go! So go, go, go, go. The new Kellogg's Go grains available in stores near you. Grains. Every morning is an opportunity to take your hustle to the next level. So, start every day with a great tasting cup of Nescafe 3 in 1. Just add water and enjoy the blend of coffee, creamer, and sugar with that rich, creamy taste you love. To help you start strong and make every morning count. Start strong, finish strong. Nescafe. You are to Fresh 105.9. Right in the heart of the ancient city of Ibadan. This is Fresh Offense 105.9 FM. a down. say you don't like us. We no get the time for the hate. ocean.

kanyonga makiliti odi odi na gonga za miendichi usinichomeka kidonda na spiriti mimnyonge taumia baby my desire. Hope you might be reason. Your body give me fever. I done the shiver when you hold me tight. When you my Baby, I did good for your love. Color, color. I mad for your love. Baby, I colo colo, eh. I colo for your love. Colo colo. I demand for your love. Eh? Baby, I colo colo, eh. My bestie, my bestie, bukwanumba lusilike. My bestie, my bestie, bukwanumba nemeba fuma. Brother, ask yourself. Can your bestie die for you? Sister, ask yourself, can your bestie be happy? Oh, You're listening to 105.9 Fresh FM. Oh, yes. Nasco quality cornflakes are so full of nourishing goodness because they are whole flaked cornflakes. Whole flaked cornflakes are made by a natural flaking process that retains all the natural goodness of the whole corn for whole nutrition, whole taste, and whole crunchiness for the whole family. So next time you're eating cornflakes, make sure it's whole flaked Nasco cornflakes. Nasco cornflakes, nourishing goodness anytime. Ever balling Niger woman, you dey wake up early, mama you dey sleep late for night turn hundred to million you dey run am even when everywhere tight naija woman your face show your gele rise stanbic ibtc dey celebrate naija women with blue blossom community for women wey wan save invest and grow well well for life go www.stanbicibtc.com today go blue with stanbic ibtc stanbic ibtc it can be. Oh, oh, oh. Eh, life na highway, I just for my lane. Full speed ahead, oh, no in my way. no my nourishment to give me spark. So I go shine my shine and I will go for it. Go, go, no limits, go for it. Go, go, drink that, oh, go for it. I, Larry do promise to take this tier rubber SUV with a V8 engine and zero mileage to be my baby to drive from this day forward and full tank and fuel scarcity to love and cherish and protect it with a Leadway Moto Insurance. If you love your car, show it. Visit auto.leadway.com to get your motor insurance in two minutes. Leadway Assurance, insuring happiness since 1970. Go, go, go, go grains. We love our Kellogg's Go grains. Go, go, go, go grains. Love the goodness of its multigrains. Grain sets go! With protein and creamy tasty Kellogg's Go grains. Grain sets go! With vitamins and minerals in Kellogg's Go grains. Grain sets go! So go, go, go, go. The new Kellogg's Go grains available in stores near you. Grains. Depend on us for the best of news, sports, and mind blowing conversations every day, all day. On Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. go You're listening to 105.9 Fresh FM. Oh, yes. Nasco quality cornflakes are so full of nourishing goodness because they are whole flaked cornflakes. Whole flaked cornflakes are made by a natural flaking process that retains all the natural goodness of the whole corn for whole nutrition, whole taste, and whole crunchiness for the whole family. So next time you're eating cornflakes, make sure it's whole flaked Nasco cornflakes. Nasco cornflakes, nourishing goodness anytime. Happiness happens when people come together to celebrate moments like love from friends adorning the new bride in exquisite accessories to parents giving their blessings to the new couple. And everyone, friends, family, and guests raising their chilled bottles of Maltina to toast to the new bride and groom. See, together, happiness happens when we share with Maltina. Maltina, share happiness. ojúlówó oògùn ibà ṣalátẹ̀mú ní àti nínú ó wà ní hóró aládùn èso cherry tó ń ṣiṣẹ́ ní kíá pẹ̀lú ìlànà tó rọrùn fọmọdé ṣalátẹ̀m sì tún wà ní hóró fàgbàlagbà gba ibà jáde láàrin ọjọ́ mẹ́ta pẹ̀lú ṣalátẹ̀m látọwọ́ Healthcare tí kò bá sí àyípadà lẹ́yìn ọjọ́ mẹ́ta lọ rí dókítà rẹ̀. Depend on us for the best of news, sports, and mind blowing conversations every day, all day on Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. but see outside the it Nah. Beauty pleasures I take part in those. Disconnect the internet all time. Feeling intellectual, and I can't tell you're feeling the pressure, and I can't tell you're feeling the tension. You move your legs like this and that, it can't drive. make I cool my tension, tension. I'ma give me a love feel like your body, they call my attention. Big ways, fine face. I no go lie for you, I don't place for you. I'ma get a dog place for you. Follow me, make we chop life for Dubai. Anything you want, girl, I go buy. You they put me for. 95.9 FM. Invigorating. Welcome to Raleigh Academy. This is a live transforming online business education program on radio as powered by Raleigh Academy. Well, Raleigh Academy is a reputable organization that offers educational services in online businesses and financial education. In today's episode, we'll be looking at how softwares have made trading easy and in the studio with me is an e trader and an online entrepreneur with Raleigh Academy. He was trained at the London School of Business and Finance. He attended the London Academy of Trading. He has certification in technical analysis from Cyprus. My guest has gathered over 12 years' experience in financial trading and technical analysis. It's my pleasure to introduce my guest, Mr. Michael Akiwale. Michael, thanks for joining us. Thank you so much, Lekum. It's a beautiful day to be in the studio. Great. All right, so our topic today is how softwares have made trading easy. But before we go into the details, let's first understand what is trading. Let me start from the basics, all right? Uh, trading, like the old way, simply means buying and selling, all right? Okay. And the only difference right now is that trading is majorly done online and buying and selling of intangible products. In those days, everybody sells and buys tangible things, but now you can actually do trading by buying intangible products like currencies, commodities, indices, and you can actually make a profit from them. So these days, the same way you don't see the money you are paying electronically, you can actually buy and sell in the electronic market and make money. So that's simply what trading is all about. Interesting. For those who might be hearing about online trading for the first time, all right how does trading work exactly? Let me give us a practical example of how people actually make money in trading, all right, so that we can understand. So let's use oil as a case study, the same crude oil uh, that Nigeria produces as a major commodity. Okay. All right. Now, uh, between December last year and this year, oil has moved from $60 to $130 per barrel. Uh, I think majorly the increase of that price is due to the war in Ukraine. Ukraine yeah. You get what I'm saying? Yeah. So because of that war, price, uh, oil is, is, going up. For those of us who understand how trading works a little bit, that's about 700 points gain in the price of oil in the last few months. Now, for somebody who bought oil at ten dollars, for instance, per price movement, that's about seven thousand dollars profit in, in oil. Okay. And the way you're doing it is that it's right there on your phone or your tablet or your laptop. You place a buy, the price of oil appreciates, and then you make a profit. All right, Michael, this is getting more and more interesting. Okay. So our main question now. Yeah how have softwares made trading easy? Let's start from a simple trader. Let me start from somebody who is just a simple trader who actually does simply buying and selling. So, the first thing a trader needs to do, for instance, is you need to do some simple analysis. For instance, in the previous example, I told you the price of oil appreciated. Mm-hmm. So, the question is this How do you know when oil was about $60 per barrel that in the next few months the oil is going to go up to that price? So, traders actually thought first to analyze market. But guess what? There are softwares now that can even do the analysis analysis for you. No. So those softwares, they will just give you an arrow that points you that now we expect price to go up or price to come down. Now, that analysis, normally you have to go to school. For instance, I had to go to London Academy of Trading and I spent a whole month learning how to do analysis to know where price is going. Okay. But now, softwares can do that analysis for you, making your life very, very easy. Secondly, is that we now even have softwares that when it sees an opportunity after analyzing, the software will send you an alert, either by SMS, either by email, or by an alarm, you know, the way your alarm bell rings, yeah. that tells you there's an opportunity in the market now, you can go and buy or sell. So you don't have to sit down watching the screen 24 hours Anytime there's an opportunity, the software will alert you. Those kind of softwares, we call them semi automated softwares. But guess what? We now have what we call the fully automated softwares. These softwares will do the analysis for you, not just the analysis, they will also do the buying and selling for you. So if you're somebody who, for instance, maybe you are very busy, you don't even want to learn too much about this business or you don't have the time to learn, then you can actually do automated trading. Mm. So you install the softwares, it does the analysis for you, it does the buying and selling, it makes the profit. Your own job is just to check the account once in a while, see how much profit has been made, and we it to spend. Amazing. Mm. Some people are very skeptical about software. Yeah. How reliable are they exactly? Okay, some of us who work a lot around computers, we understand that when when it comes to computer, the computer itself doesn't have a mind of its own. Mm-hmm. The computer is actually works on this concept of garbage in, garbage out, value in, value out. So it is what you program into a computer that produces. Number two is that even before we use any software, we do a lot of testing. One of the major things that make things work in this life is that before you use it in the real life, you test it. Even when you employ human beings, do you just employ them and tell them to start? For instance, you want to employ a driver. Do you just say, yeah, take key and start driving me? You no, test. you test him. Mm. The same way before you employ a software to work for you, you test the software, all right? And the same way when you tested the software, it got result. When you use it in the real market also, it gets the same result for you. So those are the things that give some of us confidence to actually use these softwares. We go and sleep and we get consistent result using them. Wow, this is sounding <laughs> very great. Yeah. Where can Nigerians access these software so they can start trading and making profits? Okay, it's quite simple. I always recommend if you are planning to trade, whether you're using manual system, automated system, and all of that, I always recommend to understand the business you are going to. So always recommend that people actually get first basic training on how the market itself works. So after you get that basic training, then you can start the business. And that's where the Academy comes in. Okay. Remember I told you earlier, we are an educational company that trains people on the opportunities available when it comes to online buying and selling. That is online trading. So I always recommend first that people actually come to the Academy. And there's a training we have called the Executive E Business Foundation Training. The Executive E Business Foundation Training is just a simple training where we teach you how the market works. And at this training, we're going to be helping you to actually open your trading account. We're going to be looking at how the market works, commodities trading, currencies trading, stocks trading. You cannot afford to miss this training. It's going to be great. All right. It sounded like a very power packed training. Absolutely. How much does it cost to attend this E Business Foundation training? Actually, this training is coming to Nigerians absolutely free of charge. And guess what? You can actually be a businessman, you can be an employee, you can be an investor, retiree, job seeker, housewife. Are you getting me? Mm-hmm. An entrepreneur. As long as you're looking to start making money from e trading, you should be at this training. There's no requirement to attend. You don't need to be a computer guru. It's free of charge. And I can tell you, you'll never be the same coming for this training. What else would participants benefit at this training? Okay, uh, there are three major things we're going to be looking at at this training that's actually making it very unique, apart from the uh, training you're coming from. Number one, we're going to be putting in the hand the first 50 people to register for this event an educational DVD on introduction to trading. That's one. Number two, we're also going to be putting in your hand softwares, both manual softwares automated softwares, semi-automated softwares, which you can install on your system and begin to use them to trade live immediately. We're going to be actually helping you to install them at this event. All right, that's number two. Okay. And number three, we are going to be giving out our 123% bonus. This is year 2023 we are giving out about 123% bonus. This bonus is cost to at least 123,000 naira. That's going to be credited to people's trading account. This one is actually for e-trading. It's going to be credited to people's trading account for them to start the business of e-trading at this, at this conference. So be at this training, pick up your educational DVD, pick up your softwares that can help you in your trading, and then pick up your bonus. And I can tell you, there's still room to make this year very great. Opportunities they say come but once. This might be it. Can you tell us the dates and the venue of the training and how participants can register to attend? The training will be taking place for two days right here in the city of Ibadan. And the date this training will be taking place is this week, Thursday 8th, and Friday, the 9th of June 2023. Let me that again. This week, Thursday 8th, and Friday, the 9th of June 2023. On these two days, the time will be from 11 a.m. to 2 p.m. From 11 a.m. to 2 p.m. So three hours of life changing time. And the very event of those two days will be at Pentium Rise Event Center. Pentium Rise Event Center, number one, Independence Square, opposite Ibadan Housing Corporation, Aulu Avenue, Old Bodija. Pentium Rise Event Center, number one, Independence Square, opposite Ibadan Housing Corporation, Aulu Avenue, Old Bodija, Ibadan. Very popular place, I can tell you. You cannot miss it. It's very important that you register to be at this event And to register is simple. Send an SMS to your phone number, then your seat will be reserved to be activated. Take your phone right now. Let me show you how to register. If you want to register to attend on the first day, which is Thursday, the 8th of June 2023, send an SMS with the word IB1. IB is short for Ibadan. And the number one to this phone number 091 6466 0000. Let me take that phone number again 091 6466 0000. Let me take that phone number again 091 6466 0000. If you want to register to attend on the second day, which is Friday, the 9th of June 2023, send an SMS to the word IB2. That's IB for Ibadan. And number two to the same phone number 091 6466 0000. Let me take that phone number again 091 6466 0000. Let me take that phone number again 091 6466 Thank you. All right, Raleigh Academy is out to train Nigerians on how to make money online. This is an opportunity. But remember, we always say knowledge is power. But if we do not put these things we're learning to practice, hey, knowledge can be power. Take this opportunity and be a part of this training. Thank you very much, Michael, for coming on the show. Thank you so much, Nicholas. Bye for now. Bye.

But tell all your friends I love them too. Well, good evening to you, wherever you. I look nice, but I'm not so, so good. I got something I just wanna prove. Can you get yourself inside my room? Let me take you up. Take you up. Let me take you down. Lay you down. Let me show you up. Show you up. Let me turn you on. Turn you on. Let me show you some good lo lo lo lo lo lo lo lo lo lo lo lo lo. Let me show you good lo lo lo lo lo lo lo lo lo lo. You're listening to 105.9 FM. Fresh. Fresh 105.9 FM Ibadan. The station for everyone. Catch the action, the passion, the feels, the thrills, the news all day on Fresh Sports. Well, good evening to you, wherever you join us around the world. This is the National Arena in Tirana, Albania. It is a steamy early summer's evening, and we're pleased to welcome you to the inaugural final of the UEFA Europa Conference League, this season's fresh new addition to the range of senior European competitions. Indeed, distributing smartly for uh, Sinistera, Zalewski, Pellegrini, Cristante, in by Mancini. Zaniolo! Roma strike first in Tirana. Never mind the scowl, they are leaping. The first goal of this or any Europa Conference League final is scored for Roma by Niccolo Zaniolo. In the second period with intent a player more than Trauner would be intent. Digging them out of their small hole here. Fight across the face. Was that against the post from Trauner? It came back out to Till. And Rui Patricio made a great smother. Sinisterra set it back for Auschness. Malasia! Oh, what a save, Rui Patricio. He had a mighty big journey to make. And somehow, perhaps via the post, he scrambled it away. Malasia caught that beautifully. Smalling's got a problem here. It's Cyril Dessers! What a recovery behind him by Ibanez. That's a super ball for Pellegrini! Beaten out by Bilo, who keeps Feyenoord alive. Roma, European prize winners for the very first time. Jose has cracked it again, the first winners of the UEFA Europa Conference League. The final score again, Roma 1, Nord nil. In 2022, the inaugural champions of the Europa Conference League are Roma. then you listen to the highlight of the inaugural final of the UEFA Europa Conference League. The final went down in the capital city of Tirana in Albania last year between AS Roma and Feyenoord. It ended in favor of also Mourinho's boys becoming the first ever winner of the competition. Tomorrow by 8 p.m. Nigerian time at the Fortuna Arena in Prague, Czech Republic. Another chapter in the tournament's history will be written. West Ham United could secure a first major trophy in nearly 50 years when they face Fiorentina in the UEFA Europa Conference League final. Fiorentina remains the top scorers of the competition this season. They've scored 36 goals in the tournament, way more than anybody else. They take on the Invincibles in terms of the UEFA Europa Conference League this season. West Ham played 14 games in the tournament this season. They won 13, drawn 1. They remain unbeaten in the tournament this season. And of course, if they go on to win tomorrow's final, then of course it will be history making one for David Moyes and his boys. David Moyes admitted it's history making already for them to be where they are. If West Ham do win tomorrow, they will be in Europe again next season, back in the Europa League alongside Liverpool and Brighton, making it 18 from England in Europe tomorrow. Definitely will be the final game for Declan Rice because West Ham have become used to the idea that he will be leaving this summer and they won't stand his way. Arsenal, Bayern Munich, and of course, Chelsea could be the likely destination. Beautiful afternoon from the beautiful studios of Fresh FM 105.9. Welcome to Fresh Port second edition for this day on Fresh FM 105.9. My name is Bola Hon Ola Leary, your Radio G we have so many stories to touch on this beautiful afternoon, especially from the world of transfers the transfer window will officially open on Wednesday, June 14, and of course, it will close at 11 p.m. on Friday, September 4th. With the transfer windows opening in full this time, clubs have been making moves to strengthen their teams ahead of the new season. Uh, there is an interesting news from Tottenham Hotspurs. The news broke out this afternoon. Spurs have their new coach, and of course, it is Ange Postecoglou. Tottenham Hotspurs They've confirmed the appointment of Ange Postecoglou. It's on a four-year deal, and of course, it will start work from July the 1st. Quote from the chairman, Daniel Levy. Ange brings a positive mentality and a fast attacking style of play. He has a strong track record of developing players and understanding the importance of the link from the academy everything that is important to our club. We are excited to have Ange join us as we prepare for the season ahead. And of course, Tottenham Sports, don't forget Health Talks with Ange Postecoglou on Monday after agreeing terms with Celtic to bring into uh, the North London. Now they've gotten their man, uh, they've gotten the man they wanted, and Postecoglou, he was one of the names they were considering. After Antonio Conte's departure, the coaching staff will be communicated in due course. But of course, we can confirm, and sports have confirmed, they've got their head coach, and it's Ange Postecoglou. Moving on on the program, still talking transfers, AS Roma are prepared to unveil Osama Lahore <laughs> as the first summer signing and free transfer from Olympic Lyon. Contract until June 2028. in the next few hours, Osamehor will travel to Rome to sign the new contract to become a new player of AS Roma. Inigo Martinez has confirmed he is set to leave Athletic Bilbao. Destination is FC Barcelona. Inigo Martinez will be Barcelona's first signing of the summer. He will be at the club until June 2025. Delegates from Saudi Arabia were present in London this morning because of Ungolo Conte. Al Ittihad and of course Al Nasser both sent their emissaries to London to present an official proposal to Ungolo Conte. Don't forget, Conte's contract expires in the summer, his contract with Chelsea will expire in the summer, and from Chelsea, a contract renewal proposal is on the table, waiting to be signed by Ungolo Conte. According to report, Conte's priority is to stay at Chelsea, but failure of contract extension talks to progress has left Saudi Arabian side uh, to maybe wanting to sign uh, Antonio, uh, wanting to sign Ungolo Conte, and of course the, the Saudi Arabian side, uh, due to the fact that uh, there has been failure of contract extension talks. This club from Saudi Arabia are uh, uh, on tenterhooks to tempt the Frenchman into a move Chelsea have maintained they will not be drawn into a bidding war for Ungolo Conte. Another Chelsea player could be on the move to Saudi Arabia. His name is Pierre-Emerick Aubameyang. The Gabonese striker is attracting interest from clubs in Saudi Arabia, uh, but his preference is to stay in Europe. Alleges McAllister will undergo his Liverpool medicals today. He will sign a contract tomorrow to officially become a Liverpool player. 60 million pounds from Brighton. He's been given permission to undergo Group Medicals at Liverpool ahead of a move. With a report reaching from the American Express Stadium, Brighton are now preparing a new record bid for Levi Cowell. A sum close to 14 million pounds will be submitted very soon. Chelsea turned down the first offer of 30 million pounds uh, last week and I've always maintained that Levi Cowell is not for sale. He is part of the club's long-term project and of course he is not for sale and Chelsea we reject the 40 million pounds bid from Brighton and of course uh, let me confirm to you that uh, Christopher Gauthier will leave Paris Saint-Germain to officially uh, of course uh, he, he, will leave Paris Saint-Germain in the next uh, few hours. It will no longer be the new the head coach of Paris Saint Germain next season no official confirmation from Paris Saint Germain yet, but of course, he has now been told directly by Luis Campos, football advisor at Paris Saint Germain. The settlement process is on the way, and I can confirm to you for free uh, that Christopher Gauthier will not be the coach of Paris Saint Germain next season. Nagelsmann is expected to be in Paris within the next 24 hours to continue discussions with the leaders of Paris Saint Germain about becoming their new head coach and former Arsenal player. To talking about uh, Thierry Henry will be Nagelsmann's assistant at Paris Saint Germain. All things being equal, Saudi Arabian clubs are not joking at the moment. But They have a plan to bring some selected superstars into their league. They have Ronaldo already, and they have Karim Benzema now. Lionel Messi might be joining, especially with the complicated issues at Barcelona. Ungolo Conte could be on the move. We're hearing that he is currently in advanced talks with Al Ittihad, and of course, with the plans on ground. Saudi Arabian clubs have made offer to Son Heung-min to join in 2024. Steps have already been taken, and of course, there is an offer on table for Alexis Sanchez. And finally, from European football, Gavi has been officially registered as a first-team player of Barcelona. He will wear number six again next season for Barcelona. Let's go on a break. When we come back, we come down to Nigeria. Reactions are street trading following the outstar of the Flying Eagles at the FIFA Under 20 World Cup in Argentina. ó yá gbogbo èèyàn màmá bàbá ẹni tó tóbi ẹni tẹ́rẹ́ tàbí rùmùrùmù ṣé ìṣẹ́pọ̀ mẹ́fà ni tiẹ̀ tàbí ẹyọ kọ́bọ̀rọ̀ gbogbo yín la pè mọ nǹkan tọwọ́ rẹ bàbá kájọ ṣeré ìdárayá. ẹ dùn náà ẹ jẹ́ kí sáré sẹ́ẹ̀tì díẹ̀ náà ẹ jẹ́ lọ. gbogbo èèyàn la pèsè eré ìdárayá pẹ̀lú ohunkóhun tó lè fọ́kàn àtàrà lókun nínú ìdíje three crowns make fitness challenge amárata kébé ọlọ́gbọ̀n ọjọ́ forúkọsílẹ̀ lónìí ní www.threecrowns.com.ng forward slash fitness dash challenge. three crowns milk healthy moms happy families. Oh, yes. Nasco quality cornflakes are so full of nourishing goodness because they are whole flaked cornflakes. Whole flaked cornflakes are made by a natural flaking process that retains all the natural goodness of the whole corn for whole nutrition, whole taste, and whole crunchiness for the whole family. So, next time you're eating cornflakes, make sure it's whole flaked Nasco cornflakes. Nasco cornflakes, nourishing goodness anytime. All the scores, all the news from all your favorite sports. Fresh Sports on Fresh 105.9 FM. And eh, because of eh, yesterday night being only one side, and on the play, play with the football, with the front, with the midfielder, with the experience that experience that coach get no get experience too much he, the experience he load small that midfielder that that that make he change am make he bring experience one one more players he bring if he too that midfielder if he say me i be coach i wan coach i wan coach team i go reply i go reply well. I he win that match succeed succeed that match We say if in name me I go succeed am because i be experience i get experience within two uh, first half and second half front is good maybe that na zero. this is the time for the show. interestingly english no be your mate the reactions from uh, uh, reaction from a nigerian following the outstar of the uh, Flying Eagles at the FIFA Under 20 World Cup in Argentina. Let's go to Asaba in Delta State after securing a comfortable 2 0 victory over FC Rebel Queens of Lagos. The head coach of Rivers Angels, Edin O'Connor, said being in high spirit was responsible for the outcome of the game. Chiamaka Unwachiku and Adalbi Oba Okarada were responsible for both goals for Rivers Angels. The Super Six have started right there in Asaba, and the second game of the day is ongoing between Delta Queens and Conference Queens, and of course from the NBA. The game three will be going down tomorrow. Denver Nuggets up against Miami Heat. Remember, the series is tied at the moment 1 and 1. Novak Djokovic is live at the moment in the French Open, while of course, uh, Carlos Alcaraz will take on Stefan Tsitsipas in the uh, next round later today. But of course, from the women's singles, Arena Sabalenka is true. She defeated Elena Svitolina right there 4 6 4 6. Well, of course, Karolina Muchova is true after beating Anastasia Pavlichenkova. Of course, she's also true to the next round. And of course, from the uh, La Liga, Nigerian winger, talking about uh, Samuel Chukwueze, has been voted the best African player in the Spanish La Liga. 15 minutes gone already, like 15 seconds. On behalf of my studio manager, engineer Femi Alabi, Benjamin Messi is also here. Kenny Ogumiloro is my producer. Big shout out to DJ Nayo. My name is Bola Hon Thank you so much. I am out of the studio. 105.9 FM. Fresh. Fresh 105.9 FM Ibadan. The station for everyone. Ibadan kini so. Fresh FM. Nibadan lawa. dìjà o ṣeré dìyà bó jẹ bẹ́ẹ̀ ìjìnlẹ̀ orí èmi mọ̀ nìjìnlẹ̀ orí. adékòǹgà mi dìlù kòwé ṣeré dìyà bó jẹ bẹ́ẹ̀ ìjìnlẹ̀ orí èmi ni mo nìjìnlẹ̀ orí mi. làbí ó ti yá ṣé bá wà lálẹ́ ìdí àdúgbò. Nàìjíríà onílé owó ti bá wà lálejò àdúgbò. ẹbí ẹlẹgbẹjẹ bá wà lálejò àdúgbò. Tọ́jú ẹ̀dẹ́ bóyè mi o, dá wà lára yá, ìbéèsì dá wa bá wa lálẹ́ jáde. ẹgbẹ́ ló wá gbẹ gbẹ́gẹ̀dẹ̀ o káwá kan lẹ́tà orí a èdè àdìdú káwá la orí. Now listen. ewé yẹpẹrẹ òjò pa kàkà òdẹ ní bàákà kan òdògùn náà ṣòwò kẹta ọjà pálábá mi dé ọjà pálábá mi dé dáwà lánìí ìlẹ̀ òní. ìbàdàn kí ni so fresh fm nìbàdàn la wà. let's talk about it let's talk about it with, with yinka ayifale and eob. all right we need to slow down a bit. ti mọ̀ mo ti mọ̀ yé o èmi ti mọ̀ mo ti mọ̀ mo ti mọ̀ mo ti mọ̀ yé èmi ti mọ̀. biribiri kana mi kọ́mọ jẹ náà pa òun. Ah. mi gbọ́ wa ni o. o lè gbọ́ra ẹ̀ báyìí. o lè gbọ́ra ẹ̀ èmi mo yọ ọ lẹ èmi mo yọ ọ lẹ ẹ jẹ́ ntì ọ bọ̀. báyìí nǹkan. o ti ń kọ̀nẹ́tì bọ̀. báyìí nǹkan. so ti wà ókè báyìí. ẹ ẹ mo ti gbọ́ bá mi. ìwọ ńkọ́. I never hear my voice. o hear your I never hear my voice. your voice. bẹ́ẹ̀ mi ṣe pé dákun. ọ̀gá ọ̀gá gbẹ́mi ṣe pé. ẹ ẹ o ti wá bẹ́ẹ̀ ni. ọ̀la ọmọ ti gọ̀ kí n gbé ẹ ṣépè. ẹ bẹ́ẹ̀ ni mẹ́kì dí mi volume. <laughs> volume ni ṣépè. gbé mi ṣépè bẹ́ẹ̀ ni. gbé mi sókè. ẹ wọ sẹ́ni sẹ́tì kọrin gbé mi sókè. gbé mi dìde fàmí lọ sókè kíngà jayé lọ. last week last week náà ni. singa gbẹ̀mí ṣẹ̀pẹ̀ gbẹ̀mí bìde pàmò lọ́wọ́ ṣẹ̀pẹ̀ kí lè pẹ̀ táyé. òní yìí ni mo ẹsẹ̀ gbà. ọyá ṣògo ayé mi yọkọ yẹ jáde. ṣògo ayé ẹ. ní sòrò ní sòrò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ọyá gbẹmí sókè bí. ọyá ọyá gbẹmí ṣẹpẹ ọyá gbẹmí dìde bàbí lọ́wọ́ ṣẹpẹ kí n lè pè ayé kẹyì ògùntà mi àbí nẹbi sọ ọgá. ọgá <laughs> last week má ṣe wà ní flẹ̀ nìyẹn o bí ayefẹlẹ kí bẹyẹ ayefẹlẹ ṣe bẹ̀rẹ̀ sí ní kí àfíà ni o ó bá bẹ̀rẹ̀ sí ní kí àfíà mo ní ọ̀gá àfíà kọ́ ló ṣe fati àfíà kọ́ ló ṣe fati ọ̀la àfíà ni ayefẹlẹ kì ní ìgbà tá bẹ̀rẹ̀. kí ló dé. ah ngbà tá a. àbí àfíà ṣiṣẹ́ wa ni. àníbọ̀nà iṣẹ́ rẹ̀ mú yín kánú wọn. bẹ́ẹ̀ni ó ní akínsájú ọrùn tó máa jáyà nítorò akísanjẹ́rò ọmọ ajáyé mi tọrọ ìwọ ló ní gbèsè fẹ́kù ọmọ ajáyé mi tọrọ ojú ní gbèsè fẹ́yẹ ọmọ ajáyé mi tọrọ. gbólẹ kọlọmọ bòye jẹ fọlọrin kí ọmọ pé ìwọ náà tẹ́lẹ̀ tó ní wá fi hip hop jojo mi hmm. àyíndé mi ò tètè mọ̀ wá fi hip hop jojo mi. Hmm. kí n tó bọ̀ pé wá fi hip hop jojo mi ni ìwúrò kan sọ pé fájì hip hop jojo mi àṣẹ wá fi hip hop jojo mi ni ó pẹ́ kí n tó mọ̀. sórí orin yẹn tí má ti ní tí máa ti ń kìjẹ̀ṣà lọ tó sọ pé òṣùpá hòhò òṣùpá roro mójú ọ̀run tòrò orí mi ọmọ jáyé mi tò olùsọjí sọjí ọ̀run. <laughs> akísanjí ọrùn. olùsọjí ni yóò sọ kì í ṣe akísanjí àpíà ló ń jẹ akísanjí. ẹ mi rò pé àfíà ló ń kiri wàláhì. ọba kò mí pèsè ìfẹ́kù o. ọ̀ní gbèsè ìfẹ́kù ayédáwà ọ̀ní gbèsè ìfẹ́kù ọ̀hún ajẹ́yẹ. ọba kò mí pèsè ìfẹ́ yẹ o. <laughs> o ti ní onígbèsè fún ẹ̀rọ nílẹ̀. ó pèsè fún ẹ̀rọ mẹ́rin lálẹ́. <laughs> so onígbèsè ni. wọlé àti sẹ́nàfíà ọtí pè ní mo tọrọ pé akínsan ojú oorun òun jẹ bẹ́ẹ̀ ọgá mi dojú sí àfihàn fún mi àfihàn sí mi. dunna láyé ká díjú sàpíà. lápapọ̀ àṣìṣe níbi tí mo ti ń play. káì. ọ̀tọ̀ ní tí mo tẹ̀ sí ìròyìn fún wọn bọ̀. ọ̀tọ̀ ni o hmm. ọ̀tọ̀ ni o ọlọ́run mọ̀ kó wa yọ lónìí ìgbà míì wà tí o bá mọ ìṣẹ̀wá mọ rísì tó fi mọ́ ń charge nígbà míì pé iye báyìí ni mo fẹ́ gbà bọ́ eh. sàmọ̀ràn rí mọ pé ìjọ kan ìjọ kan ni ẹnìkan ní kí n mò ń pe láyìíká mo wá ti pe àṣẹ láyìíká ti play fáwọn yẹn rí láyìíká ni ṣẹ́gun ṣẹ́gun ṣé mo lè sanwó mo ní ah. láyìíká wo sanwó láyìíká tó pè mí lórí fóònù gbà bọ́dé ṣẹ́gun àwọn pípù tó ń sọ yìí ò ní lè sanwó mo ní bóyá bóyá èló gan ló láyìíká ń gba five million lọ́wọ́ mo ní láyìíká ó ti pọ̀ ju láyìíká ní à mi rí jọmọ kọ́kọ́ lọ play fún wọn ní kó wá ròyìn. thirteen hours non-stop. bẹ́ẹ̀ náà ni eh, ayífẹ́lẹ́ máa kọrin lọ. thirty two làwọn ọmọ tí bàbá yẹn bí. ayífẹ́lẹ́ máa kọrin lọ mò ń bọ̀ mò ń bọ̀. thirty two ni bàbá yẹn bí ìyá kan náà ló sì bí gbogbo wọn. wọ́n wá ní ṣé wọ́n wá nígbà tí bàbá wọn kú láyìíká ní thirteen hours non-stop láì ṣe flight lọ lọ sí JFK ó ní òun sì kọrin kọrin ń bóyá ló wá ń bẹ̀ wọ́n pé ẹjọ́ sẹ́ẹ̀lì mú ní mẹ́ta mẹ́ta kẹ́yìn mẹ́ta jó papọ̀. jẹ́ kí n tútù explain fún ẹ torí wọ́n ní. mo kí o kú ọ̀rọ̀ ara rẹ. àwọn thirty two nígbà tí adolars kọ́kọ́ fi lè ṣe àmì wọ́n wà lé etí ibojì wọ́n ṣe hmm. ìgbẹ́ wọ́n sìnkú létí ibojì kémi máa kọrin lọ pé ká tètè pe àwọn ọmọ látẹ̀yìn Ah. àwọn ọmọ àwọn ọmọ àbíkẹ́yìn kò sí ní tó burú nù ìyẹn gbà tó di bíi twelve náà bá yíya wọnú hall lóòótọ́. lọ wá mọ̀ pé. máa mọ̀ pé yes yes i wa play play gidi la i wa play wọ́n kọ́kọ́ pe àbíkẹ́yìn àbíkẹ́yìn jó fún bíi twenty five minutes. kò ní lọ jókòó. kò lọ kò jókòó kankan torí tó wá burú jù ń bẹ ni mẹ́tì jókòó ọbọ ah, tó wá burú jù ń ni pé àwọn five five naira àti àtijọ́ tó pẹ́ tí mo ti rí kẹ́yìn. ẹ̀mí báńkì ló kó jáde Emefiele ló kó jáde ńgbà tí kíni. ilé ìtẹ̀ ti wá dọ̀tí. ẹ eh, ara tó kọ́ tì jáde ni. five naira ni mo kọ́kọ́ rí ah, kí ló dé wọ́n ní à ah, wọ́n ní kò lè yé mi. gradually ni wọ́n kọ́kọ́ mọ́ eh, mú bọ̀ ni atúpè kejì wọ́n ní mhm. adolas a lè máa pè bọ́ ní one one tí wọ́n jẹ́ thirty two ìsádà ká máa mú wọn ní méjì méjì àbí ká máa mú wọn ní mẹ́ta mẹ́ta o bí nǹkan ṣe bínú wá nìyẹn ayéfẹ́lẹ́. kí ló dé. ìwọ kọ́ ló máa kọ́ wa bá a ṣe máa tọ́ ẹbí wa. ẹ jọ ẹ ẹ sì wá kọ́ wa ẹ ẹ sì kọ́ wa bá a ṣe máa tọ́ ẹbí wa. eléyìí wà ń play. ọ̀ya. ẹ ẹ sì wá kọ́ wa bá a ṣe àtọ́ ẹbí wa. E, bá a ṣe àjọ a máa jó nìkọ̀ọ̀kan náà béèrè náà béèrè bí a ṣe fi ṣeré rè. bí a ṣe fi ṣeré rè. owó la fi pè ọ́. owó la fi pè ọ́ lọ́fọ̀ọ́. èsì yìí owó ńlá la fi pè ọ́ yèyé mi ní sì ká pè ọ́ èyí pọ́kàn rẹ̀ ayọ́ sí ká pè ọ́. wo mi mo ní favourite mi. máa tẹ̀ lọ́rọ̀ ọmọ mi. máa tẹ̀ lọ́rọ̀ ọmọ mi. ọ̀rọ̀ ọmọ mi ni mo tẹ̀lé. ọ̀rọ̀ ọmọ mi ni mo tẹ̀lé. o ní òkè òkè ọkọ̀ bu ẹkún ni. Ah, ah. ikú ma bọ́lá jẹ́. mo ní ọ̀nkú ẹni sùn báwo lẹ fẹ́ jó ìtọ́jú wa burú jù ní pé mc tán gbà òun náà àfi bí ọmọ lóòkú lórí tó bá ti pe ọmọ lóògùn kan yóò kì fún bíi twenty minutes tó bá ti fẹ́ gorí stage kó fẹ́ lọ́jọ́ ọdún mọ́ ti gorí stage tó àjọkẹ́ kojú sí mi kọ́ ná mi lówó àjọkẹ́. mo wò tèmi wá mo ní eh, mc ẹ̀ waste time ẹ jẹ́ ká kó kíní. ọlọ́ọ̀zàlú ojúmọ̀ rí o. ibi ìwọ̀gbó díẹ̀ tá bá tètè ṣe kíá tí àwọn area boys wọn làwọn kọ àwọn àmọ́ bí ẹja lu ta lu ká. wọn ní ó ní tí wọn pẹ ti area boys ní ní kíláyìn ká fọkànbalẹ̀ ẹ ti ràn sẹlẹ la fọkànbalẹ̀ èmi olóríire ni mo dúró yìí èmi gan ni area boys wò mí làmìlì tá n gún ní kò ń jọ sí. èmi tí mo gbà á lẹ́rìí. ọ̀la <laughs> ó ní lígbì ọ̀wá lórí fíìdì líyọ sí èmi mo gbó lọ́rẹ̀ lígbì ọ̀wá lórí fíìdì níjọ́ sí. kó lórí fíìdì èmi ni mo gbowó èmi ni mo gbowó èèyàn bọ́ìsì lókè dàbá ń pè wọ́n ní méjì méjì méjì méjì méjì dàtà aago tí wọ́n lọ sí aago márùn-ún àwọn ọmọ sì kú twenty five lẹ́yìn mo ní tí wọn ti jó rárá tí wọn ti jó mo ní ẹ jẹ́ ká máa mú wọn ní mẹ́rin mẹ́rin mẹ́rin èyí olórí ẹbí tó mo lókè ọkàn ìyàrí tan yẹn yẹn ni ló bá dé ní ẹ ẹ ṣèmi abádérí abádérí bíi gbẹjọ kọ́ máa jójó ẹ̀ lọ́tọ̀. a ah, jójó tiẹ̀ lọ́tọ̀ Fadékẹ́ èmi àti ẹ lè jó papọ̀ Ìdòwú ọmọ pagidi inú rẹ̀ ní jèmi àti ẹ gírì èmi àti ẹ lè jó papọ̀. ìyẹn ní bó làwọn ṣe ṣe owó tó bá ná owó ó ní àwọn àlejò òun wọ́n máa ná owó fún déribi gbé. déribi gbé wọn máa kówó tèmi sápò. tèmi máa bá mi báyìí. ọ̀tọ̀ ni máa jíjó tèmi mo ní dáàdi time, ti ń lọ time, ti ń lọ wọ́n ní jẹ́ àwọn jíjó rin ọ́ jẹ́ kí gbogbo rin àjọ màá jókòyìn jẹ́ kí gbogbo orí ẹ jó. màmá jó kàn yín. màmá jó kàn yín eégún lálẹ́ kẹ́yìn ìgbàlẹ̀. bẹ́ẹ̀ náà làbí ah. ya bàbá yìí ń sun. ní sunmi burúkú. sunmi burúkú ìgbà tó wá tó nǹkan bíi. irú wọn ni pẹ̀fúmù àgbélépọ̀ tá burúkú rùn jáde lára ẹ̀. bíntu bíntu òkú. ló wá di nǹkan bíi two minutes after seven. Ah! Eh, láti eleven. mo ní ṣe ẹni díje wọn ní àgbà díje. Ah! gba ti fowó pè ọ àtún àgbà dj gbígbé ènìyàn dápa títí méjì nìyẹn. <laughs> Ah, dápa títí méjì eh, ẹ kí dj mọ. mo ní ṣe ẹ máa mo ní èmi ti fẹ́ máa lọ is after seven already èmi tẹ̀sí ń fẹ́ kó sọ wọn ní a lọ bó kábíọ́mí lọ kábíọ́mí lọ kábíọ́mí mo ní mò ń lọ bàdà. ó ṣe é eh, eh, ó ṣe é ṣé mo ti jó làá máa kọrin rẹ jàre. mo ní ṣe bẹ́ẹ̀ jó pẹ̀lú àwọn ẹ̀. làá máa kọrin ẹ làá máa kọrin ẹ jàre. mo mọ̀ pé irú situation yẹn tó bá jẹ́ pé owó wà lọ́wọ́ yín káàlì ó lè ní ẹjọ́ ẹ mẹ́sọ̀ èyí tí mo ti kọ́ ẹ jẹ́ ẹ dáwọ́ yín padà. bẹ́ẹ̀ ti jó èmi ti jó méjì jó mo ní bọ̀ gbogbo àwọn tó ń jáde látàárọ̀ lẹ̀ ń bá jó lẹ̀ ń bá jó méjì jó méjì jó mo bá wọn jó ni. méjì jíjó tèmi kò tí ì jíjó tiẹ̀ gangan. ṣẹ́gun máa ní jẹ́gẹ́dẹ́ ẹjọ́ ẹ ṣe òwe kéré àṣà ilé mi ní bàbá ṣìgò wọ́n tiẹ̀ ti yọ jáplọ̀g lẹ́nu jìtá mu ní ẹ ti gbé ẹ ti jìtá pọ̀ padà ah! ẹ jẹ́ ká play bí ò tẹ̀ ju ten fifteen minutes ẹ jẹ́ ká play fún bàbá yìí làbá bẹ̀rẹ̀ sí ní play bẹ́ẹ̀ ló ń kijó mọ́lẹ̀ ló ń kijó ìmọ̀ ó dà nìkan ló bá bá dasiki ló bá bọ́ dasiki ló fi ṣe jìkà. lẹ́yìn ká ní ìgbà yẹn lòun mọ̀ pé ah. òun ti ṣeré ṣe fẹ́ríà boys ó lọ wá wò pé. sori ibi tọrọ yẹn parí sí pátápátá. ẹ máa gbọ́ o ibi tọrọ yẹn parí sí pátápátá. máa gbọ́ o. nígbà tí mo pàdé tí mo ní ìdìgbàdìgbàgbàdà ìdìgbàdìgbàgbàdà gbàm gbàm gbàm ọlọ́run mọ́ paná ìfẹ́. kárìrì bá wa ṣe àdúpẹ́ ẹ̀ ṣe o àdúpẹ́ ẹ̀ ṣe gan ni àmì. mo ṣe mú microphone tí mo fún pákà. pé kó gbà. gba microphone. àwọn gbogbo àwọn tó ń jó wọn ti bọ́lẹ̀ o ló ń bá. ọkàn dé ni ó mú lálọ́bàgì lọ́wọ́ lálọ́bàgì dúdú yẹn ó di lẹ́nu mú báyìí. ẹ lálọ́bàgì tí ó pa owó ẹ̀ sí. pa owó ẹ̀ sí ló bá di lẹ́nu mú. mo gbọ́rọ̀ o ló dúró ní pẹ̀lẹ́kùṣẹ́. kó àtàárọ̀ kó àtàárọ̀ mo gbádùn rẹ mo gbádùn rẹ hẹ̀. <laughs> Ah, àlùjọ ò ní ah, ọ̀rẹ́ kọrin ọdẹ yìí lùlù. òun kọrin ọdẹ yìí lùlù. mo ní bẹ́ẹ̀ ní sá ẹ mo lé ẹ ṣe gan sá ó ní ó yàn bọ́ìsì mo ní ọwọ́ èèyàn bọ́ìsì mo ti la bá wọn ah, sọ̀rọ̀ náà mo ti la bá wọn sọ̀rọ̀ níta àwọn bínú àmọ́ àwọn bínú mọ̀tìmọ̀tì wọn ní ká mọ́kànrin abalẹ̀ èmi ní èmi ní mẹ́ èmi èmi ní mò ń gbowó àwọn bọ́ìsì mo ní àwọn bọ́ìsì bẹ́ẹ̀ ṣe bí ẹ̀yin èmi láàgbà èmi láàgbà mo ní ṣe bẹ́yìn ló nínáwó ní èmi láàgbà èmi mo síbọ̀ ọmọ olókùn ni. ẹ̀wọ̀n ọmọ olókùn ni ó ní èmi ni máa gbà á. síbọ̀ ló lóun ò bá lérí ibi gbẹ́jọ́ lẹ́ẹ̀kan yẹn. kí n bá ṣe torí tèmi àbá ti máa fọ́gò lúbe. a ti máa fọ́gò lúbe. wọ́n ní kẹ́rọ àṣẹ ti tèmi ni. a ti fọ́gò lúbe. wọ́n ní a ti da bírù. a ti da bírù. wọ́n á da pati bàbá rẹ rú. orí ẹni mímu gbóòní. pati yeye rẹ. ẹni mímu gbóòní àwọn ẹ̀rẹ́ mímu gbóòní. sọ ó kú bó ṣe fẹ́ kúrò pátí tèmi bá mi. mo ní èló ni kí n mú wá báyìí ó ní ọmọ yìí asán kò ọ. yọ̀dà mẹ́wàá rẹ̀ wá. mo ní kí n mú owó wá mo ní sanjọ fún mi lówó àwọn area boys bàbá mú owó wá wá ní bàbá bàbá ìgbà wọn ní tukọ ọka tukọ ọka èlò èlò èlò àná èlò iye èlò iye mi ní hundred thousand. yàrá mélòó àpín yìí. ó tún bẹ̀ pé kí n máa <laughs> kí n máa kí mo ti ṣe sí. ẹ pin ni ẹ pin láàrin àwọn èèyàn yín. libo wọ́n yàn ah, ni. mo rí wọn mo rí wọn. nígbà tí yọ tèmi. Ah, ẹ farabalẹ̀ ọ̀nkú eh, don't get it twisted ẹ má bínú ẹ mọ̀ pé ẹ̀yin lẹ ní pati. àbí èsè yín kákan náà kí mo mọ̀ ẹ farabalẹ̀ ah, ẹ máa gbọ́ ẹ máa gbọ́ ẹ̀yin lẹni pati ah, ah. ṣẹlẹ̀ mọ̀ ẹ̀yin àwọn boys yìí ẹ̀yin náà náà mojú wọn ẹ bá bá wọn sọ̀rọ̀ ojú yẹ sí mi ò irọ́ mi ò sọ̀rọ̀ yẹ mi sí mo ń sọ pé ẹ̀yin lẹ mọ ojú àwọn boys yẹn. mo kàn dẹ̀ kan náà mo kàn dórí kòdó báyìí mo ní madam sọ fáwọn ọmọ òpó kò ti yá làwọn ọmọ òpó náà bá gorí stage pam pam pam oya oh, everybody dress back. Eh, eh, Malam, everybody dress back if you no be eh, if you no be mofo if you no be mofo you no soja dress back a ní ah, ẹ pààyàn níbí lẹ́yìn ní asu. wàá kàn pààyàn lúbẹ́ <laughs> wàá kàn pààyàn soja. sọ́jà ọ̀gá sọ́jà àjà lúbẹ́ àkànfẹ́ gbó lọ́rẹ́ nìlá lóṣùrù <laughs> àjà lube èdè kọmọdálì. bá ní kí n sọ̀kalẹ̀ sórí stage mo ṣe ń sọ̀kalẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ nìkan ní. láyìíká mo fún àtọmọjọ lẹ́nu máa yí gangan èló lọ́nà. kọ̀nà mi ní kọ́bọ̀. kọ̀nà ní kọ́bọ̀. kọ̀nà mi ní kọ́bọ̀ ṣùgbọ́n ó ti gba owó yẹn. ó pa owó lójú agbo ẹ. ó gba owó yẹn mo tún wá sọ fún mo ní boys owó yín wà lọ́wọ́. ó wà lọ́wọ́. èyí èsì lọ́wọ́ mi èsì lọ́wọ́ mi owó kí mo ná fún ọlọ́dá padà fún mi. mo ní èyí tán bá bí dànù yín kó tẹ̀lé mi ẹ tẹ̀lé mi lọ́ta àwa dé tàmí wá wò pé ah, olórúkọ ọmọ ní jẹ́ kó bàjẹ́ ah! máa tọwọ́ bọnú pọ́ọ̀sì èyí ló wà ń bẹ mo wá wo iye tó wà ń bẹ mo wá kó jáde ní ẹ wo bàbá yẹn ti wá ó ti gba owó yín tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ìyẹn ni mo sì ń sọ lọ́wọ́ nìkan bá sáré wa ló rọ́ wọn sẹ́yìn ah! ó ní owó àwa báńsà dà. báńsà tún gbowó. wọ́n gbowó àbí mo parọ́. kò sí lọ́wọ́ ẹ̀ bánsá tó bẹ́ẹ̀ náà. ẹ bánsá ò kì í béèrè owó lọ́wọ́ tèmi wọn kàn ní baba iyobi baba. ìyẹn dà bí mo ṣe sẹ́tù bánsá bí mo ṣe sẹ́tù bánsá tí bánsá tán ni màá gbọ́ àwa sáfà àwa sáfà ah, waiters eh, <laughs> àwọn waiters àwa la fáwọn bọ́ọ̀sì yín lóúnjẹ lẹ́ẹ̀kan. irọ́ ẹ bá má fún wọn lóúnjẹ ni kẹ́ ẹ jẹ́ kébi ọ̀pá wọn kán wá fìlù bu yín. kò pẹ́ ni mo rí ẹni yẹn ló kankan. window kàkókókókókó lọ bá wind down. máa wind down ní sáà ló bá bẹ́rí <laughs> òrìpàṣẹ ọlọ́pàá lọ́wọ́ ó ní na mi lead the team. mo po rẹ ń kílà ìjọba wọn ó ní na lead the team mo ní i came with my own team ó ní na your team be that. <laughs> ok mo ní eh, mo po ẹ jẹ́ ká mo ní ta ni ọ̀gá wọn àṣẹ tu ẹ̀ ní àtúnṣe dẹnu géètì náà sí. Ah, wọ́n ṣẹ̀ sí géètì. wọ́n wá ní ẹ ti ṣèwọ sàn àwọn tó yẹ kẹ́ ẹ fún lówó gan àwa la wà lẹ́nu géètì yìí. iṣẹ́ wo làwọn ṣe lẹ́nu géètì. wọ́n lámì làwọn dúró dè mo ní kọ́bọ̀ kò sí mọ́ ẹ bàjẹ́ jọ mọ́ lọ́gbàdàn. <laughs> yéé àwọn ará kẹsẹ̀ tiẹ̀. <laughs> nìkan bá ló bá rọ̀ mọ́ mọ́tò lọ́ba gan mo ní saheed máa gbé lọ. <laughs> no jalojalo ẹja tẹlẹ ẹgán mọ́tò ó sì máa fọwọ́. ẹ ẹ ó ní ó sì máa fọwọ́ ó ní kò lè má fọwọ́ kò lè má fọwọ́ ẹgán mọ́tò ẹgán mọ́tò kò lè má fọwọ́ ó sì máa fọwọ́ ó sì máa fọwọ́. ẹ má jẹ́ òfun ẹ gbà. ẹ má jẹ́ òfun. sotu wọn náà bá ti fẹ́ fún. wọ́n mọ̀ pé mo máa ń fọwọ́ wọ́n ní ẹgán mọ́tò ẹgán mọ́tò náà bá rọ̀ mọ́ mọ́tò lápá bí wọ́n rọ̀ mọ́ lápá ọ̀. sáfùsọ́fà mọ́tò mo lè ti fẹ́ bàjẹ́. mo ní Saheed mọ́ dùn o máa gbé wọn lọ. ìfọwọ́. ìlówó kankan ti fọ gbogbo owó tó wà lọ́wọ́ mi mo ti kó lẹ̀ ìfọwọ́ kankan Saheed máa gbé wọn lọ àwọn mọ̀pọ̀ fẹ́ náà mo ní ẹ mọ̀ náà wọn ẹ mọ̀ ẹ iṣẹ́ ibi tá a gbé wọn ní kán tó fẹsẹ̀ padà rè sí Iléṣà mo wá mọ̀ mọ̀ gbé wọn dé Ọ̀ṣù. ọba alákàrà fún àti búrẹ́dì. mo wá wind down díẹ̀ mo ìyẹn ní máa bọ́lẹ̀ máa bọ́lẹ̀ ẹ kàn ní kán slow down ẹ kàn ní kán slow down fúnra mi máa bọ́lẹ̀ mo ní. kò ní ìdíkọ́ bọ́lẹ̀ o. mo ní sẹ́mi mo ní kó má gàn mọ́tò o ní mo sọ́ọ̀rì. kò ní ìdíkọ́ bọ́lẹ̀ mọ́. mo ní side, dúró. àjọ débàdàn ni. Saheed park naba park ó ṣe bẹ́lẹ̀ ló bá fèrè sí gbogbo wọn náà bá sá padà sí. níbo ló fẹ́ sáde. iléṣà náà ń padà sí. ayé ah, yé yé yé yé. mo ti gbé wọn dé mo gbé wọn kọjá ìbòdì. o ti da. dẹ̀ndẹ́ ọ̀nà oṣù. o ti da mbẹ́. <laughs> ibi wọn ti ń ta búrẹ́dì àtàkàrà yẹn lọ láti ah, bá wọn dé. àyè ọ̀nà yẹn jìn. ẹ ọba kan ràkàrà àti búrẹ́dì fún wọn èèyàn mọ̀ jẹ́ bomi pẹ̀lú bọ́ọ̀lù yẹn pósí dé nìṣẹ́ wí everybody ń kanra ni. ìkanra burúkú. bọ́bá <laughs> téèyàn bá sí tàìsí náà ní ìsìn Ìbàdàn tí àwọn onítàìsí bá bú ọ wúmà kan lọ́dá challenge ló ń dá tàìsí dúró challenge challenge challenge ìyẹn bá dúró mọ̀ ń gbọ́ ah èló challenge ó ní two hundred ah ah two hundred báwo kò gba fifteen naira ah driver yẹn kan wò ó ní kí ló mọ̀ tó sọ ó ní ṣebí pepsi níbẹ̀ lọ́wọ́ yín o ṣebí pepsi níbẹ̀ lọ́wọ́ yín o ẹ rà àgbàdo sí kẹ́ ẹ mọ jẹ. <laughs> ẹ máa fẹsẹ̀ kú lọ. èmi náà gbà tí mo repo èmi náà ìṣàkárà mo ní kàn repo sí keg kàn bá mi gbé sínú trunk mọ́tò mi ní bá sì ra ipò lóòótọ́ ọkàn mi ti fò pé epo ti di five hundred naira níwájú ọlọ́run àtẹ̀yàn bí mi ṣe délé báyìí èmi kàn lọ fẹ́ gbé epo yẹn ni ọgbà tí mo gbé báyìí ló bá fúyẹ́ ah, epo five thousand mo ní ha kí ló máa ń ṣe bí ọdún kẹ́ẹ̀gì tó ń jò ló fi repo fún mi <laughs> mo wá fọwọ́ lórí rọ́ọ̀gì tírọ́ọ̀kì mọ́tò mi pé màá rí i pé ó ti soak kí n lè bàa gbé jáde ní gbogbo ẹgbẹ́ mo ní ah, ẹ wá gbà mí ǹjẹ́ kí n pọmọ ìyáálé epo pé ah, ah. kí ni kí ni kí ló irú jákujàku o bẹ́ẹ̀ mo wá fẹ́ mọ̀ pé mo ní a ah, ìyàwó mi ní kí ló ṣẹlẹ̀ mo ní a mo ń láti pe bọ̀bọ́ yìí náà ṣínà àbí kí lorúkọ ẹ̀ ṣínà corn oil ṣínà mo bá fóònù ẹ fẹ́ ring báyìí ni ìyàwó mi bá ní kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ mo ní a wo epo five thousand náà a èmi tẹ̀ rò pé ó jò dànù ni pé bóyá kẹ́ẹ̀gì tí ò dání abẹ́fira ọlọ́run ní kí n fóònù mọ́ ẹ ti connect níyàwó mi bá ní five thousand ní ẹ bẹ́lẹ̀ fẹ́ kó dé tẹ́lẹ̀ mi ní ah ṣé kàfẹ́ kó kún. mo ní ah ṣèbí five thousand náà ni mo fi máa ra ó ní ah ìyàwó mi ṣe ti ń darúgbó ni tẹ ẹ gbọ́ inauguration ni ẹ gbọ́ subsidy mo ṣe gbọ́ subsidy lára mi kan. yọ wà lẹ́yìn. onílé ẹkú lé. èrò ọ̀nà ẹ̀lẹ́ láyé nǹkan lèmi ń jẹ́ bóde kí n má ṣe lẹ́tẹ̀. pé ajá òṣùpá ni fi ń bóde ìfọlọ́hún ọba ìbá olúwa ìbá ẹ̀yìn èèyàn torí ti ọ̀sẹ̀ àbí <laughs> dálẹ̀ mi o. ibi omi ti ṣe paná tẹ́ni mi. òkú ya rẹ̀ èèyàn pọ̀ láyé. gbowó níbi òkú yẹ. òkú yẹ. ti kọ́kọ́ kò lórí eléré. <laughs> pé problem wá pé níbi eléré pọ̀dé nílé ṣàyí kí n má lè eré léré láti eré fún mi ẹnìkan ní òun lélẹ́ tó ẹ̀kan nínú èèyàn etí ẹjọ́ ayéfẹ́lẹ́ pápá dàbí lòun máa ń jó. àgbà yóò sì mọ́kọ́ yóò á wọ́n níbi okú rẹ̀. ọmọ pẹ́tẹ́ wọ ìbà tí dé àtẹlẹdẹsẹ̀ ìbàrẹ̀ eré òní kójọ máa wọ̀ wá lẹ́wọ̀ àtàtà. Hmm elójúmọ̀ ká ṣe wo ayé ń pèlẹ́ nìkan ọ̀sẹ̀ láyé nǹkan ti ń para lé bí ẹni ń paragun ó ń dira ètò òbí ẹni lọ́wọ́ làkàdìjà ọkùnrin mẹ́ta àti bẹ́ńgá owó bàbá mẹ́ta mo dé pẹ̀lú òun yìí tí mo fi ń gba yìí lọ́wọ́ yìí mo dé pẹ̀lú òun mi tí mo fi ń gba yìí lọ́wọ́ yìí a sọ́bsidì. èmi wá dé yí àwọn ah, fẹ́ẹ̀ mọ́ wa lára yìí. Ah! Ah, àárín ọ̀sẹ̀ kan. ẹ̀mí wá yìí ẹ̀mí wá yìí honestly ah, everybody máa tó adjust. ẹ̀mí wá yìí ah. ọ̀rọ̀ mo fẹ́ sáré lọ ọ̀rọ̀ rẹ mi ò sí bẹ́ẹ̀ kankan. ọ̀rọ̀ convoy ò ṣẹlẹ̀ mọ́ eh, ṣé wàá gbé mọ́tò ẹ tẹ̀lé mi. àárọ̀ ẹ̀ bá ìyàwó mi sáré pé mo wọ tọ́ mo ń wọnú stọ̀ mo ìyàwó mi kìlì mọ̀ wáhùn ní kẹ̀kẹ́ àwọn ọmọ yìí ni. tẹ̀sí fẹ́ sọ fún. ẹ kú ẹ sọ fún àwọn kàṣó pé kẹ̀kẹ́ Emmanuel jáde kí n fọ́ fún yà. ṣe ẹ fẹ́ sọ fáwọn kàṣó kán bá mi lẹ́vù ọ̀nà ilé wọn ti gbé kẹ̀kẹ́ mi sọ́nà ṣáàjì náà ṣáàjì ní ọjà ọba ti ṣáàjì ẹ̀ mọ́júmọ́ ṣáàjì ní ọjà ó gbé mi lọ ó gbé mi bọ̀. ó tún wá bọ́ sásìkò tí àwọn onínà mọ̀nàmọ́ná náà tún ah, ọlọ́run ọlọ́run ògo ní fọkọ rẹ ní gbogbo ẹ̀ náà káṣá máa dúpẹ́ ah. condition tó gbé wá sí ó lágbára ohun tó bá ṣẹlẹ̀ sẹ́dá káṣá máa dúpẹ́ náà ni ibi àwa ti ń dọ̀wẹ́kẹ̀ lẹ́kọ́ ti ń pa wọn kan ìbínú wa ti ń dùn tá ti ń rẹ́rìn-ín tá ti ń gbé gbogbo ìṣòro kúrò lọ́kàn inú ìbànújẹ́ tó dògbé lẹ́lòmíín wà mhm. tàbá sì bọ́ lọ́hùn léèrè èrè díẹ̀ pẹ̀lú bó ṣe ń sìn ọ́ tó tìbànújẹ́ tó kàn án ànímọ́ yàsá lòun ọba tí ò ṣe ká mọ́bì kan hmm. tẹ́ ẹ bá lápá abílówà yóò sì tún gba bòmíì jáde hmm. ọlọ́run ni kì í ṣe èèyàn hmm. kò ń wò ṣe bẹ́ẹ̀ dá rìnrìn àjò rẹ̀ nígbà míì torí pé bó ṣe plan kárìn látọ̀padà rìn kò sí ni ẹ̀dá ò lè sáré kó fìgùn ọkàn kún ọjọ́ ayé ẹ̀ àwọn èrèdí yìí àtàwọn èrèdí míì la fi ń fògo fún ọ nígbà gbogbo ìbànújẹ́ lè dé láàárọ̀ kó dọwọ́ ọ̀sán káyọ̀ tún dé nígbà míì sì ní ajẹ́kọ̀ọ́ wọnú ara wọn wọnú ara wọn wọnú ara wọn náà ni ẹni ń béèrè lọ́wọ́ ọmọ lọ́wọ́ olódùmarè tó ní lóhun lóhun tóun fi mọ gbọ́ bùkátà lórí ẹ̀kan kógún kọ́dọ́gbọ̀n olódùmarè lóhun ò ní fún un hmm. ẹni tí ò béèrè ọmọ mọ́ ti ń tọrọ pé ẹ dákun torí ọlọ́run díbọ́díbọ́dà káyidí ọ̀nà ibi tọ́mọ ń gbà wáyé ni ó ti hmm. pọ̀ jù ńlẹ̀ ọlọ́run aníhùn sì tún fẹ́ẹ́ fi méjì míì kún fún wọn hmm. tàbá tún bí ọlẹ́rẹ̀ wà ní mọ́ yàtsá òní o èrè díẹ̀ táwọn èèyàn tó sáré kìtàkìtà àti lówólọ́wọ́ òṣèlówó kò tiẹ̀ wáyé mi ẹni gbọ́n bí owó òróró hè tẹ́ bá rí bolódùmarè bá bùkún ẹlòmíì pẹ̀lú owó láyé ká wọ́n sì sọ lórúkọ ah, ah. wọn ní mọ̀ ní miss road lélẹ́yìn kẹ́ kọ̀fáìn owó ò tún yọ lára rẹ̀ ṣìkìṣìkì mọ́ mi owó sì ń bẹ lọ́dọ̀ rẹ̀ ọlọ́run bó ló ṣe ń pin kò yé èèyàn ojú ọ̀run ò ní òpó ah. bẹ́ẹ̀ ni o tẹ́sán mọ̀ ó sì tún dúró àṣírí olódùmarè kò sẹ́dá kan tó lè rè mm. bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ ní kò sí bá a ṣe lè sáré tó gbogbo wa ìhòhò la wà níwájú olódùmarè hmm. àṣírí wa ń bẹ lọ́wọ́ ẹ̀ hmm. ìgbà tó bá fẹ́ tu yóò tu tó bá sì fẹ́ bò lábòdélẹ̀ yóò tún bò náà ni hmm. mọ̀ bò wá láṣìírí ni mọ̀ tu wá láṣìírí ọlọ́run o abara bájọ táwọn kan fi ń pè ní àfinihàn fáyẹmọ́ finihàn láràn pa òjìlógo ṣògo ni ògo ti ń paná ògo òjìlógo ṣògo ògo ti ń taná ògo mhm. ìbẹ̀rẹ̀ kí bẹ̀rẹ̀ ó tó bẹ̀rù pé kó pin ó tó dé àwa tá a mọ rírì rẹ̀ a mọ̀ kó bẹ̀rẹ̀ fún òde ló bá ní bàbá àti màmá ṣe rógolo láyé ah, láyìíká ah, ah. làwọn ọmọ rẹ̀ náà ṣe lógolo oh, oh, oh, ẹ̀ka àwọn méjèèjì out of them. Hmm. <laughs> Hmm mo mọ bí mo ti bẹ̀rẹ̀ àdìsá bẹ́ẹ̀ ni mo sì mọ bí mo bá dé ibi tí mò ń bá a lọ náà ni òye mi àmọ́ wọ lọ́hùn olódùmarè torí pé inú pápá àbókò ló yẹ kémi tiẹ̀ wà inú ẹ̀gàn lọ́hùn lọ́hùn mẹ́yìn bá roko dáàyè kan kó sì mú àdá kó fi mọ́ ọ ẹ̀yìn ẹ̀ tàbí kọ́ lọ mọ́ ọ fi ẹ̀yìn ọ ìjẹ́kù ni àmọ́ àánú ṣògo lórí ìdájọ́ mm, mm. n tó ṣe òfin hàn mm, nìkankan kó tó di pa àdáyé lo ti plan bá ṣe rìnrìn àjò wa kò sì sí bí ẹ̀dá ṣe lè gbọ́n tó láyé yóò tún mọ báwo lódùmarè wájú ni alágbára ń bẹ láyé lóòótọ́ olóògùn sì wà àwọn tó nímọ̀ pọ̀ lọ jara wọn ò ríro wọn rí wọn pọ̀ àfi bí ewé rún mọ̀ àmọ́ síbẹ̀ náà gbogbo ọgbọ́n ayé ń tọ̀wọ́ ọlọ́run olódùmarè lẹ́yìn ni torí pé ọgbọ́n ayé bá a bá òmùgọ̀ ni níwájú wọ ọlọ́run ọba mm-hmm. agbára tó fi ń jólódùmarè òye èèyàn bẹ́ẹ̀yẹn bá ti gbogbo ọ̀la sọ pé òun ṣe é tìára ohun tó bá fẹ́ fi hàn fáyé ló fi hàn bẹ́ẹ̀yẹn bá sì tira rẹ̀ mọ́lẹ́ pé òun wá ojú rẹ̀ tó bá fẹ́ kó rí ọ ní òrì àṣírí olódùmarè ìwọ nìkan náà ló mọ̀ ọlọ́run ògo tún ni fún ọkọ rẹ̀ wọ́n la ikú tó lè kú àìsá tí ò lè sá ò tí ò pinyìnkì ò dípẹ̀tà hmm. ó lágbára yóò tún lágbára ọ̀run ìwọ ló ń ṣòwò wọ̀ fẹ́ ni ó wọ̀ láàkó tó wọ̀ hmm. kò sẹ́ni tí ó bí ọ́ léèrè bẹ́ẹ̀ ni kò sẹ́ni tí ó mú ọ sí tó bá tún pààyàn kò sẹ́ni tí ó bí ọ́ hmm. torí pé apanimọ́sọ̀pọ̀ òun fẹ́ ṣàlàyé ni ọ́ kó ata ló fẹ́ ṣàlàyé fún ìbẹ̀rẹ̀ kíbẹ̀rẹ̀ ó tó bẹ̀rẹ̀ òpin kópin ó tó dé ìbẹ̀rẹ̀ ohun gbogbo òpin ohun gbogbo ìwọ ohun gbogbo tó ń ṣe ohun gbogbo fẹ́ni gbogbo níbi níbi gbogbo níwá gbogbo lọ́jọ́ gbogbo àríìró àlàníyàn ẹ̀gàn ọ̀ràn tẹ̀tẹ̀ wọ́n ní pátápátá ọlápòrògodo ọba ìdìdí ìdáyé aláàfin àjọbọ ọba onímájẹ̀mú àtijọ́ onímájẹ̀mú ìgbà wáṣẹ̀ hmm. májẹ̀mú rẹ ò yẹ májẹ̀mú ọ̀sán àtòrò ò ṣe é bàjẹ́ hmm. májẹ̀mú tó bá wa dá ni pé káṣàmọ́ yìn ọ́ oní tí n bá ti ń yìn ọ́ ó yá ọmọnira rẹ jáde tó tó fira rẹ hàn pé wọ́n lọ lọ́rùn lẹ́yìn rẹ kò sẹ́lòmíì àtìlẹ́yìn àwọn tí ó ń farabalẹ̀ wá ọ bẹ́ẹ̀ ni àtìlẹ́yìn ìpènìyàn ìwọ náà ni ọlọ́run tó tóbi ṣeré o sì fàyè ṣàpótì ti sẹ̀rẹ̀ kábíyà òsì ọba tó ń gbé láàrin àwọn kérúbù ẹ̀mí tí ń gbénu àwọn wòlíì mímọ́ atóbi tán aláìníye o pọ̀ kọjá kíkàtẹ́rẹ́ rẹ kọjá rírí tán gígùn rẹ ò ní bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni ò lópin àìlìtúwò ni ọ́ adáhùn sọ adáhùn ṣe adáhùn mọ́ olùkan tí ń gbénu àwọn ọ̀run òkè láàrógun mọ́tìdí arabaribiti ni ọ́ arìbìrabata ìjì ń pọta bíi kóyingin òjò ń pòkè bíi òkè òṣà òkè òyẹ kò sẹ́ni tó màdì tó olódùmarè èèwà ni kó tó rí ni kì í lé sọ ni kó tó mú ni bẹ́ẹ̀ ni kì í lé ni kó tó bá ni ìwọ ló dá ikú ò lè kú ó dá ìsàn ó kì í ṣàìsàn ó dóúnjẹ ò jẹun ebi ò pa ó dáṣọ ò wọṣọ ò tún rìn hòhò ọ̀bánirin kíyà ó tán ọ̀bánin lórí ìbànújẹ́ fayọ̀ dípò ọba tó ń báyàn lórí ẹkún báyàn lórí òṣè ó sì fi tẹsítímọ́nì jìrọ̀ rẹ̀ fún ni alágbára tó ju gbogbo alágbára ayé lọ ni ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀ tó ju gbogbo ìmùlẹ̀ lọ ìwọ ló ń sọ gbogbo ìmùlẹ̀ di ìmù múlẹ̀ mófo ogún ọdún tẹ́ṣe ti ń sáré ẹ̀kú iwájú ní ọmọ kílẹ̀ ńlẹ̀ ọgbọ̀n ọdún tó kù èkó ti ń lọ sílùú òyìnbó ẹ̀kú iwájú ní ọmọ kípa ńlá báyé tóbi jù bẹ́ẹ̀ lọ báyé kẹnu jù bẹ́ẹ̀ lọ báyé hẹ̀rẹ̀tẹ̀ jù bẹ́ẹ̀ lọ bí wọ́n ní àṣírí jù bẹ́ẹ̀ lọ ìwọ láyérayé tó gbá èmi láì mú mi sí ọba tó o kì í ṣèyàn mm. ọlọ́run talk about it. Let's talk about it with, with Yinka Aifale, and EOB. láti ní ìrírí àṣà ẹwà àti oríṣiríṣi àǹfààní Europe márùn jìnnà Legend Adex Immigration Consult ti wà lórílẹ̀‐èdè Nàìjíríà fún gbogbo ètò ìrìnnà tó nílò a ní àwọn akọ́ṣẹ́mọṣẹ́ tó dáńtọ́ nínú karùn-ún-ni-lọ́wọ́ láti ṣe ètò ìrìnnà lọ sí Europe fún iṣẹ́ ẹ̀kọ́ tàbí fún ìsinmi látàrí ìfilọ́lẹ̀ ọ́fíìsì wa tuntun ní Nàìjíríà tó wà ní number one Olúyọ̀lé main residential estate lẹ́yìn cross country mobil ring road ńbàdàn Legend Adex yóò máa dáhùn ènìyàn lóhùn lọ́fẹ̀ẹ́ pẹ̀lú ẹ̀dínwó tó wáyàmì lórí gbogbo ètò ìrìnnà fún àwọn oníbàárà wọn lóṣù yìí à àwọn akọ́ṣẹ́mọṣẹ́ wọn máa tọ́ yín sọ́nà lórí àwọn ọ̀nà tẹ́ máa tọ̀ láti orí àwọn ìwé àṣẹ tẹ́ nílò láti gba visa tẹ́ fi wọ ọkọ̀ òfurufú àti ilé ìgbé lọ́nà tó tọ́ à ń dúró dè ọ́ lo àǹfààní ètò ẹ̀dínwó tó wàyàmì yìí láti bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésẹ̀ bó ṣe lọ sókè òkun pè sórí zero seven zero four five one four two one two eight Legend Adat Immigration Consult iṣẹ́ àti ẹ̀kọ́ lórílẹ̀‐èdè UK ti dìrọ̀rùn gbáà láti pèsè àwọn aṣíwájú rere fún ìdàgbàsókè orílẹ̀-èdè yìí ní olùdásílẹ̀ iléèwé Olive Branch College wọ́n ṣe gbé kalẹ̀ Bay and Boarding Co-Educational School fún àwọn ọmọ ilé ẹ̀kọ́ gíga girama Are you in need of a school with solid foundation and best academic excellence? Olive Branch College is the answer. ẹ̀yin náà ẹ máa wà jáfara ẹ máa mú àwọn ọmọ yín bọ̀ ìdánwò àṣewọlé fún ti ètò ẹ̀kọ́ sáà tó ń bọ̀ ó máa bẹ̀rẹ̀ lọ́jọ́ Saturday May six twenty twenty three Saturday third June Saturday eight July at àti Saturday nineteenth August twenty twenty three gbogbo ẹ̀ láago mẹ́sàn-án òwúrọ̀ Olive Branch College wà ní plot eleven Akíngbadé street opposite Bọ́láàgì International Market Gbági Old Ife Road Ibadan. nígbà tí Living Spring International School ìyẹn náà wà ní Akíngbadé street off New Gbági Market Ibadan. fẹ́kùnrẹ́rì àlàyé nọ́mbà yìí ni kẹ́ ẹ máa pè zero eight zero five six four seven six five five two tàbí zero eight zero five eight six five six five nine four. You will never regret your decision. Nation ọlọ́run bàbá lọ́la. ìsọjí alágbára ìtàdírí grace fire powerful revival nínú ìjọ power of the soul evangelical ministry agbára ọ̀rọ̀ àkọ́rọ́ ìsọjí ọwọ́ agbára ìtúsílẹ̀ kúrò nínú ìdè sàtáni tó máa wáyé ní ọjọ́ wednesday on the seven thursday eight friday nine ní oṣù kẹfà ọdún tá a wà yìí o. ní dédé agogo mẹ́rin ìrọ̀lẹ́ ni ó máa bẹ̀rẹ̀. wá pàdé jésù wá pàdé jésù oníṣẹ́ ìyanu wọ́ọ̀nà láti ibikíbi dé ọ̀rẹ́ méjì àgúgù gbẹmọ́rú àdàbí lórí ọ̀kadà sọ pé gbàrẹ́mú ìjòbí ló ń lọ ní agbègbè community high school ló ń lọ tàbí ìwọ tí o bá fẹ́ gba agbègbè airport wọlé bí ọ̀kadà tàbí márùwá sọ pé community ló ń lọ lẹ́gbẹ̀ẹ́ pápákọ̀ òfurufú ọwọ́ agbára tó tún tó sẹ́fù kúrò nínú túbú yóò tú ayé rẹ sílẹ̀ kúrò nínú idẹ sàtáni pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run alàyè àti ọ̀pọ̀lọpọ̀ àwọn akọni olórí ẹ̀mí ni tàbí kó o pè sórí nọ́mbà yìí ẹ̀lú ẹ̀lọ́ wọn ní zero eight zero three four zero six nine four eight nine wá pẹ̀lú ìgbàgbọ́ rẹ jésù lólúwa. èmi táyé mi. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB ṣé dandan ni. bójú bá rí ẹnu adákẹ́ hmm. Hmm. ìmọ̀yọ̀sọ́lá bójú bá rí ẹnu adákẹ́. ìmọ̀yọ̀sọ́lá adétòrò ń bọ̀ ló ti ń rí àwọn fọ́tò mi. tó ń sẹ́ǹdì yìí tó ń sẹ́ǹdì sí mi yìí hmm. kálukú ló lẹ́lẹ́dàá ẹ̀ o. èmi náà ní fọ́tò ìmọ̀yọ̀sọ́lá kan ńgbà tó ń àti sẹ́wọ́lẹ̀ jésù tó ń lọ ọlọ́sẹ̀mísìmí ah. kan ìmọ̀yọ̀sọ́lá wá. rárá ìgbà tó ń ṣàwó lẹ́yìn àwọn tí ń sawó lẹ́yìn iṣẹ́ wọ ẹlẹ́nu. <laughs> mọ́yọ̀ sọ́lá. mi ti sọ sórí ẹ̀ fún ẹ. ọwọ́ àwọn òbí ewúrẹ́ tó gbà mọ́. ìmọ̀ ọ̀rù kù di ni iṣó rẹ̀ burú ju. ìmọ̀ ló fi ṣeré yìí. kí ló ń sọ yìí. ó bọ̀ mí lọ́wọ́ ọwọ́ yún mi. láì lo dáì ti kọ́ dáwìlì pé ìmọ̀ yọ̀ sọ́lá adé tòrò <laughs> ló ń balẹ̀ amúlùdùn ọ lóò ṣe bẹ́ẹ̀ mọ́ sọgbọ́n. <laughs> ó ti ẹ̀wà tó fìlà rẹ̀ ẹbí kóńgò ìsàn. <laughs> ó tẹ̀ tó tẹ̀ dá hmm. àárẹ̀ kẹrẹ̀. ó ti wá ń tóbi nísìnyí o. àfi bíi pọ́ọ̀sì ọ̀lẹ. ó ti ń tóbi nísìnyí o. pọ́ọ̀sì ọ̀lẹ. màmá bá ń gbàdúrà fún kọ́lọ́run jí ó ga sí i. wọ́n á tún wá sí fìlà alẹ̀ tí ò wá tún wá sí fìlà alẹ̀ tí ò dé fìlà yóò rí jẹ́rìn bí ṣọ́ọ̀ṣì àgbẹ̀ ni. ọ̀rọ̀ ọ̀rọ̀ òun náà gbọ́dọ̀ ní tọ́rọ́ lẹ́ẹ̀kẹ́. níbo ló ti rí. àbí ó he. ibẹ̀ ibẹ̀ tó rí tó tẹ̀sí inú mọ̀ ń dùn mọ̀ ni. ibẹ̀ ń dùn ni musa ń wo náà. ní tọ́rọ̀ wọ́n lẹ̀ láta ń bẹ̀ ni. ilà tí máa ṣayé yìí sí o kò yẹ. ó lò eh. ó sí bẹ́ẹ̀ mọ̀ tó ah. gbọ́. dóòlù láyé ká. àárín èmi àti obi ò ṣe é dá sí wọ́n wá torí bọ̀ o forí ko. ṣé ìmọ̀ yóò sọ lákan náà. Eh, eh, mo máa ń rí lórí mo máa ń rí lórí tiktok àmọ́ ah, bóun náà ti make up ni. ebi mọ̀ kan náà lẹ̀ sọ. Eh, ìmọ̀ ọ̀pẹ ni ìmọ̀ ọ̀pẹ ni ah. ìṣèyàn ṣẹran ko. ọ̀gá ṣẹbí náà bọ́ bàbẹ́jì. bàbá rẹ fà. I know him very well. Very well. I know him very very well. Very. I know him very very well. Very. Mm, very well. Say very very very well i know him. not very very very very well. He, we are sending sent to oga. we are not sending. ngbà wọn ṣe jíngù tí wọn ní mo tọ jésù bọ̀ pẹ̀lú ìgbàgbọ́ rẹ tó ní kó mọ bọ̀ pẹ̀lú ìgbàgbé wọn tí o gbádùn báyìí ọmọkùnrin. ọ̀gá ó ní mọ̀ bọ̀ pẹ̀lú ìgbàgbé rẹ. ìgbàgbé kọ ìgbàgbọ́ faith ìgbàgbọ́. ẹ nà àyẹ̀pọ̀lẹ́ náà ọkọ náà. kí ló sọ. ìgbàgbé ìrètí ìgbàgbé ìrètí ah. lọ́mú <laughs> Ayefele mo listen sí dada i dey listen to him. àṣẹ ah, bí wọn ló ń fún lórí tó listen sórí tó ń ah, fún. ṣé àná kò listen àná kò monitor the thing wa wa ẹ̀ fún fún ẹ <laughs> ṣé mo ní monitor àti jẹ mi ni. o wa monitor àti jẹ rẹ. bẹ́ẹ̀ni. ìkòkò bẹ̀rẹ̀ rèé. kò gbọ́dọ̀ pọ̀. kò gbọ́dọ̀ fọ́. kò gbọ́dọ̀ pọ̀. kò gbọ́dọ̀ pọ̀. wàláyé ẹni tó bá kú ní kókó kú wàláyé ọmọ ṣẹ́jọ́ Ayefele kú. mo ti gbé Ayefele síwájú Olúwa báyìí. o gbé síwájú Olúwa. bẹ́ẹ̀ni torí mo ti mọ iye tó mọ bọ́dé. Hmm. ọ̀tọ̀ ní tọ̀sù ọ̀tọ̀ ní tọ̀sẹ̀. Eh? kò pẹ́ẹ́lì rí. kò pẹ́ẹ́lì. wàláhì kò pẹ́ẹ́lì rí. kò pẹ́ẹ́lì rí ọ̀gá <laughs> kò pẹ́ẹ́lì rí tìpá tìpá pọ́ọ̀nù mi bẹ́ẹ̀ wá ti ní tòróró báyìí wàlá ẹ̀ fọlẹ́ ni. <laughs> gbogbo tó ṣẹlẹ̀ sí ẹ báyìí wọn ò tí ì lè mọ̀ nílé o. Ah, ah tí wọ́n ti mọ̀. mo rí ayépẹ́lẹ́ ló kọ yẹn. kí ló kọ. gbogbo ohun tó ń ṣẹlẹ̀ sí mi gbogbo olórúlẹ̀ ẹ̀mí àbí ìjókòó rẹ̀ yẹn ti tò ní ọ̀nkọ́ tó ní kákáká tó kọ́kọ́ tó ní. dókítà ìmọ̀ yẹn tó ta ẹnjìn wọ̀ lé. ìmọ̀ yẹn sọlá ẹ̀ lè rí. ní ọjọ́. ní ọjọ́. ọmọ kókó àwọn ìjókòó bàbá bọlá nígbà yẹn náà. ok ìgbà tí wọn náà ń ta bẹ́líìtì inú tó dọ̀. inú ọtí pẹ́. ok ìgbà yẹn ló ń ta ló méjì èyí tán tán jò nínú dúdú. lọ ìtàn máa ń rọ ní. ìtàn ìtàn máa ń ọ mm-hmm. ní àwọn ọ̀ṣun ó ní kántà ó ní kántà yẹn ń jọ ẹ ó ti da. ìgbà yẹn ìgbà ní ìgbà eh, eh, tirela wọn máa break ní free wọn ti ṣe ọ̀nà yìí nǹkan náà o. kí ló sọ. ó ní tirela wọn ń pẹ̀lú bírèkì. ẹ eh, wọn ti ṣe express yìí nǹkan náà wọn máa three story ní ìsàlẹ̀ tí ilé aṣọ kan wà ṣe three story ní ní kanta ẹ wà ni. no ó wà ní ẹsẹ̀ títí ibi tá títà towel bed sheet everything. ní ma ah, yọ̀ sọ́lá ní kanta sí. staring cover staring cover. ó dà kó tó pé pé rédíò nàìjíríà ṣẹ̀ṣẹ̀ wàá gbà á. àná ah, ah, rédíò nàìjíríà ó wà ní dùgbẹ̀ ní ìgbà eh. extension mania extension mania wà náà extension ni wọ́n ní yà kó tó di pé wọ́n wá gbà á kò tí ì studio níbẹ̀. kò studio. studio náà bá ah. dé di à. studio. transmitter náà yín dẹ́ bọ̀ wọ́n ní yà. <laughs> ok nígbà yẹn mm. so ibo ló ti wá bẹ̀rẹ̀ iṣẹ́ gangan. tó ti bẹ̀rẹ̀ gangan ìgbà yẹn gangan ìgbà yẹn ni wọ́n ti mọ̀ pé sọ́mọ̀ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ àyẹ̀pọ̀lẹ̀ ti bẹ̀rẹ̀ gangan bá ṣe máa ń ṣe. ìgbà wo ló ń ṣàwó lẹ́yìn iṣẹ́ ń wẹlẹ́. the end ni ẹ kò tí ń dà bọ̀. ẹ ti ń dà bọ̀ ń gbà yẹn katinda wogana igwata so won kin fi adam ga garage wa fi ki oh, bottle water eh eh koko gona koko gona ẹ̀kọ́ gbóná koko gona nínú lálẹ́ ọ̀nà máa fi gba garage kò tí ì sí ọ̀rọ̀ àdá ìbáraẹ̀bàdà ẹ̀ṣẹ́ búlọ̀ kọ̀ǹkẹ́rẹ́ ìwọ gan o ti pẹ́ ń lẹ̀ yìí. Ah, ọ̀gá àwọn ọlọ́yọ̀ mínú kọ̀kọ́ kínní yìí. bẹ́ẹ̀rù bá pẹ́ ń lé. wọ́lá ti pẹ́ bá máa ń alájà dín ni. ọtí mú mi gbàgbé agogo rẹ̀ ọ̀ èmi ní mẹ́mọ́rì mọ́. fi èdè ìlú rẹ kí àwọn èèyàn tí wọ́n ń gbọ́ wa káàkiri. tó salamu alaikum jama'a duka nàìjíríà duka. ọkùnrin ọmọ ja. to salamu alaikum jama'a duka najeriya muna gaishe ku duk masu sana'a cikin oyo um, barka da ciniki cikin sabon gari ne har da sasa zuwa ojo maniya a kinyale sabon sabon gari eh, makwalla har zuwa aranya ojaba zuwa aranya orita kwarin orita mary orita mẹ́rin mm, orita mẹ́rin kì ṣe orita mary orita mẹ́rin ni oríta mẹ́rin. Eh, ẹ wà sẹ́ndì sí tọ́ka náà ọmọ ìbàdàn kan ló jókòó inú rẹ̀ òdùn bó ṣe ń ṣe eh, àwọn àdúgbò yẹn pé. ọ̀gá no mistake. orí bó ṣe gẹ̀fìlà bí kẹ́lẹ́ ni sọnù. duk mutanen mu muna gaishe ku a fresh fm a gaishe ku ni kini wani <laughs> ah, gwaggo a wani yawa lanki ni eh, duk mutanen mu duk mutanen mu muna gaishe ku har zuwa challenge orita he nan gurin agbaje har zuwa lagos lagos lagos duk mutanen mu a lagos oshodi ni ojota idukaran idunanta idunanta idumota eh, idunanta eh wasan da sai toga na na san da sente tó fi dẹ òdòdó bága ọjọ́ ẹlẹ́gbà olùṣe kọ oṣòdì èkó lọ pé wọn kò lọlọṣẹ èkó olùṣe èkó kọ ọṣọdẹ kọ èkó ni mo bẹ̀rù jùlọ ayé wọn yọ fóònù ara mi sì kọrin lọ muna gaishe ku duk Najeriya. Tunde da Akure. Azuwa Akure Idi Iroko. Ado Ekiti. Ado Ekiti. Hmm. Akure Osogbo Owo Ibini. Ibini. Ibini. Eh, Ibinu. Ekitukukwa abi oga Ekitukukwa tobi de Ìlàjẹ ẹsẹ̀ odò. Gbogbo ibi tí a pépè tó yìí tó fi bẹ́ẹ̀ dé ọ̀rẹ́. Kọ́tàkọ́tà ibi tó ti ń gbọ́ àníkàjẹ́. Ní gbogbo ilẹ̀ Ìjẹ̀bú. Gbogbo Ìjẹ̀bú aaa. Ah! orímọ̀lísì gbogbo yín kọ́tà ìjẹ̀bú ìjẹ̀bú òde ah, ìjẹ̀bú lọ́kọ̀kọ̀ lákọ̀kọ̀ kọ́tàkọ́tà wọ́n ìjẹ̀bú yẹn kankan ló ti máa ń kọ̀ ẹ̀jú wọn ni ká àwọn gbádùn rẹ o ṣáà ń gbádùn rẹ o. ìjẹ̀bú rẹ́mọ. wọ́lá ìjẹ̀bú rẹ́mọ lọ́dọ̀ bàbá mi àwọn lọ o. mo kí gbogbo yín kọ́tàkọ́tà gbogbo ẹni tí mo ti dárúkọ tó fi dé ìjẹ̀bú àti lagos ẹ máa ti bínú fi ẹ̀dẹ̀ mu dé ìsara ìṣàgámù gbogbo yín kọ́tàkọ́tà tó dé abẹ́òkúta abẹ́òkúta ogun state ìjẹ̀bú kọ́tàkọ́tà ogun state gbogbo yẹn. ó yẹ kán di ru ẹgbẹ́ fún o. o ah. ah. ẹgbẹ́. ọ̀gá why. ó yẹ kán di ru ẹgbẹ́ fún o. ìkúrú àtẹkọ àtìrèké. ọ̀gá ẹ̀ chop am every time. ó yẹ kán di ru ẹgbẹ́ fún o. kọ́kọ́ náà jẹ́ ẹ̀. Hmm. ó gbé lọ fún sunday tó gèètì sunday tó gate ni ọjọ yẹ kó dirò ẹgbẹ fún ọ wọn sì kọ owó ẹyọ ọgá síbẹ ọgá you get you say i get problem. Ah! ah! oh. um, who, who, who talk say you get problem. no i think say as you are looking at me say maybe you think say. Ah, no i no think am i know no be say i dey think i know say you get problem. wala oga no problem o. Oh. you no you no get problem. wala ask people if lagos tó bá dé lagos anytime eh, oh, bẹ̀rẹ̀ náà ah, ah bẹ̀rẹ̀ mi lọ́wọ́ wẹ̀ ya. Ah. lọ́wọ́ ta ni kí n ti bẹ̀rẹ̀. oge bẹ̀rẹ̀ tó bá jẹ́ omc lottery. olú ọmọ tó bá jẹ́ dende náà lórí dende kanna. n bèrè ẹ. ẹ <laughs> eh, Ibrahim ẹhẹ pé ah, ah. malam o. sọ sick àbí sick àbí sọ gbádùn àbí problem Oga no get any problem. tó bá dé àkúrẹ́ ńkọ́. ọ̀gá tó bá gàgà. ká bèrè ẹ hmm. lọ́wọ́. bèrè mi lọ́wọ́ àwọn èèyàn ibo ni ah, bèrè lọ́wọ́ kábíyèsí eh, eh, ọmọ yẹn tí n bá wọ́ bẹ̀ tulu tẹ̀fọ́n ni ló ma kí mi ká bọ̀. tulu tẹ̀fọ́n. láti bẹ̀ tóbi dẹ́ ìkọ́ tiẹ̀ kìtì. ẹ ẹ má ṣe o. ọ̀gá. ọmọ kù yẹ o mọ̀ n lé. tọ́gbọ́ padà wá sí bíi ní Iléṣà tó ti bẹ̀rẹ̀ pé bó ni rédíò station máa wà ní Iléṣà tó ní mo máa ronú sí i. mo ní ilé olú máa ronú sí i. bẹ́ẹ̀ni mo ní mo máa design fún wa mo ní ok fọlọ́ ọkọ̀ balẹ̀ I don't want to rush mo ní mo lè má gbéra sí Iléṣà ní sẹ́ńtà gàgà jẹ́ kí n gbé lọ sí Ìlókò. Ìlókò bẹ́ẹ̀ni Ìlókò Ìjẹ̀ṣà. ọ̀gá ọkọ̀ síbi tá a lè gbé sí i kọ́sà ti jẹ́ ilé ìjẹ̀ṣà tó jẹ́ ìlẹ́sẹ̀ náà lọ́pẹ́ tó bá ni àti iléṣà ìkẹ́kẹ́ náà ẹ wá dìde dìde. ọ̀gá wa yìí mo jẹ́ sọ fún tètè wa máa lọ tètè wa máa lọ. mo sọ fún wọn lé wọn tẹ́tí gbọ́ mi lé. wọn ò gbọ́. wọ́n ti sọ pé pọ́n mọ́ jáde lórùn mọ́ wọ́n bá ti jáde lórùn kí nìyẹn máa ń dissolve bọ̀ tó rùn wọn bá yọ wọn máa ń settle down. òun ti yọ lé ọ̀gá ọ̀rọ̀ yọ ọ̀rọ̀ yọ wẹ́dà yẹn kù ni. ẹ ló ṣe báyìí kápò òun ràn ni. kápò òun ràn ni kò bá dissolve. èwo ló gbéra wọn náà yìí méjèèjì. èmi gbádùn. ọ̀gá tèmi o. ọ̀gá ẹ̀ ṣìlẹ̀ fi èmi tọrọ jọ̀ lọ. ọ̀gá mo wọ ẹ wojú mi ẹ wọ ojú mi báyìí. mo wẹ ojú ẹ ní mo ń wo ọjọ́ ọjọ́ tó níbà pójú pé. ẹ wo ọ̀pá mú wa síra wa. mo rí i ọ̀pá mú tiẹ̀ tiẹ̀ jọta gbòtán ṣe fi gbóhùn. ọ̀gá look at this side. o ti rí i. ìwọ́jọ́ ọ̀tá. lọ ṣayé yìí sí lọ́jọ́ sunday obìnrin kan wọlé wá bá èmi àti dr ayefẹ́lẹ́ èmi parí sunday glory melody tán. ká tó bẹ̀rẹ̀ o mo sọ hmm. nǹkan kan o n tí ó dín ètò wa léni lọ́wọ́. Eh, ṣé ká kú mẹ́nu kúrò ń bẹ̀. lady ti ìjẹ́ẹ̀dógún tí a sọ sórí mo ní kó send voice note tí mi ó padà send voice note pé ká sọ sórí yẹn pé wọn ò jẹ́ kóun pé dádì ò jẹ́ kóun gbádùn rẹ̀ rẹ́ dì pé àǹtí òun ti ń fẹjọ́ òun sùn káàkiri so ìyẹn mo fẹ́ ká yanjú ìyẹn ó ní ibi tó bá fẹ́ já sí pé òun rẹ́dì ṣebí o rántí ti dáàdi ẹ̀. ẹ ẹ tó ọlọ́run làbò wa àtagbára sori sori sori eléyìí tó fẹ́ dẹnu lítà ọpẹ́yẹmí tí a ṣe níjọ́ sunday ni ó fẹ́ bí wàhálà díẹ̀ lẹ́nu ìjẹta sí èní àwọn tó ti pe eob ah. àwọn tó pè mí Eh, eh, ẹnìkan ní òun wà ní chọ́ọ̀chì kan ó ní wọ́n ti di ẹrù ẹgbẹ́ òun ó ló ti tó ìgbà mọ́kànlá àwọn amọ̀bẹ́yà Mr. jr lè rí solution sí òní kóun mọ̀ ètí ìdíjú pẹ́rẹ́ ni àwọn nkú ti dé ó ní níbi tí òun rí ọkọ òun tòun dé ó tún introduce òun sí ọ̀rẹ́ rẹ̀ hmm? mi ò rí irú ọlọ́run rí. irọ́ pé ó introduce òun pé ìyàwó òun rèé o èmi gbàgbọ́ pé àwọn nǹkan báyẹn kì í ṣe ojú lásán mọ́. alẹ́ nìkan pè mí jọ Sunday ó ní ẹ kú ètò ẹ jọ gbogbo kinní tẹ̀ ń sọ yẹn ṣé kinní yẹn dẹ̀ real kinní kan ọkọ ọ̀run ní. ẹ má blame anybody o hmm. ẹni ìjà ò bá dé bá àpèrè lọ́kùnrin o ẹnìkan ti béèrè pé kí ni wọ́n ń pè ní hungary o. ebi. ẹ̀ ńgbà tó ń wo àwọn Somalia ó wá ní kí ló ṣe wọ́n wọ́n ní ebi ni pé ebi ó ní oníbàwò lè bí ṣe ń pààyàn ah. bó ẹ pé kó tó jáde lórí bẹ́ẹ̀dì láàárọ̀ ó ní tí wọ́n ti wá gbé fún un lọ́wọ́ ìyálẹ̀ta ó ní tí ó jẹ́ so ìpápánu sì wà tí ó mọ tìbọ̀ ẹnu kò lè mọ̀ àwọn kan ò mọ̀ pé ogun wà láyé o bọ́lá ò ṣe design ìrìn àjò wọn wọn ò mọ̀ pé ogun kan ń jà àyàn láyé di ọ̀la ibi ẹ̀yìn bá ti ń dùnkùkù gbàdúrà tẹ̀ ń pariwo tẹ̀ ń làágùn wọ́n ní what's the problem. what's the problem. why are they shouting. ṣọlọ́run rorò tó yẹn náà. Ah, eh. bọ́lọ́run ṣe kádàrá oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀. àìlógun lè ò jẹ́ kẹ́ lómi wọ́rì. Ah. láyé káwọn tó ń ja ẹlòmíì gan ogun ni ṣùgbọ́n torí pé kò rí ẹni sọ fún pé ogun ni kò mọ́ lógun kò mọ́ lógun. ẹ jọ ẹ ṣàánú bá a ṣe ń ṣètò yìí lọ ẹ jẹ́ á lè parí ẹ̀ torí ọjọ́ àbá ti sọ̀rọ̀ ọkọ̀ ọ̀run. tàbí ọ̀rọ̀ àwọn àkúdàáyà nǹkan kó ṣe transformer a transmitter. bí nǹkan ò ṣe transmitter generator ò paná <laughs> generator ò paná fóònù ò ní lọ. microphone ó ṣe nǹkan kan nǹkan kan ṣàmà ṣẹlẹ̀ a kan bẹ̀yìn lónìí a sọ̀rọ̀ yín o. a bu yín e, àwọn tó wà nínú àwọn obìnrin tí ó jẹ́ sisi omidan tí ò lè sọ fún òbí wọn ní tí wọ́n ń là á kọjá tí wọ́n dẹ̀ ń fẹ́ solution tí wọ́n tẹ̀ ń pè wá àwọn tán ẹ̀yin tẹ́ ẹ pé eob ẹ̀yin tẹ́ ẹ pè mí mi ò ní solution the only thing tí mo promise ni pé tá a bá dórí rédíò á sọ àwọn tí wọ́n bá lè pè. pé àwọn ní solution. bóyá ó ti ṣe yín rí. Ah, tẹ́ ẹ dẹ̀ rí solution sí. tẹ́ ẹ rí solution sí ọ̀nà tẹ́ ẹ gbà bóyá ẹrù náà náà náà náà lè padà di. bóyá ẹ̀sìn lọ́ọ́ da súùtì sómi ni torí kò fẹ́ yé mi mọ́. ṣùgbọ́n a tún gbọ́dọ̀ kíyè sára torí pé ah ọ̀pọ̀lọpọ̀ ní tún ti paṣẹ rẹ̀ máa ń tún lu obìnrin míì ní jìbìtì. ibi tẹ́lòmíì dúró sí nìyẹn ìṣòro ẹlòmíì ládùn ẹlòmíì arábìnrin kan wá bá mi hmm. orí afẹ́fẹ́ la wà ó kó ròǹtójú ẹ̀ rí kódà gómìnà tó wà lórí àpèrè ìṣàkóso yìí ó lọ gbọ́ sí kéèsì òun hmm. àmọ́ ọmọ rẹ̀ ló ní kánsà nígbà náà gbà tí wọ́n ní kó lọ bá ẹni tí yọ ràn lọ́wọ́ tí gómìnà ní kó lọ bá ẹni bá ọ̀tọ̀ ní tí wọ́n fi lọ ńbẹ̀ hmm. lóun ò lè ṣe ọmọ pàpà kú ó ní lóun ò lè ṣe tán fi lọ òun ọmọ sì pàpà kú ah. hmm. bí a bọ́ ṣe lọ́n ṣe dá wa ọ̀tọ̀ọ̀tọ̀ ni bóbìnrin mi sunkún wọ ọ́fíìsì ẹlòmíì báyìí kàkàkọ́ rẹ̀ lẹ́kún iwájú báyà rẹ̀ ní ọmọ wò àmọ́ nípẹ̀lẹ́ máa bọ̀ máa bọ̀ súnmọ́ mi súnmọ́ mi. lórí rùmùrùmù báyìí. pẹ̀lẹ́ mi ah. ẹ̀ ṣe ń ròyìn pé ìyàtọ̀ jẹ́ òye mọ́ ní pẹ̀lẹ́ kí ló ṣe ẹlẹ́yìn báyìí ó fẹ́ kó tàn nù. Ah, àwọ̀ dẹ̀ jáde dáadáa báyìí pẹ̀lẹ́ màmá ẹ̀ ń kọ́. ẹlòmíì ó jóná dọrùn ni pọpọp sí ẹ gbọ́ wọ́n ti kú wọn sí láyé náà o lọ o lóò ní bàbá. màá dẹ̀ ṣe bàbá fún ẹ màá dẹ̀ ṣe ìyá fún ẹ. màá ṣe bàbá màá ṣe ìyá fún ẹ. o mọ nǹkan bá ti ń gbó mọ nǹkan. bá ti ń bọ́rọ̀ níbi. ọmọ nǹkan. jókòó ẹ kí ni kan fún ẹ. Ah! kí ni kan fún ẹ. kí ni kan fún mi ní nǹkan kan. mi ò kì í mú nǹkan. Ah, wà á mú nǹkan. fún láti mú nǹkan. ọmọlúwàbí wà á mú nǹkan. wà á mú nǹkan. jíàrè wà á mú nǹkan. ẹ jọ̀ọ́ kì í ṣawẹ́wà o kì í ṣeré kì í ṣàwàdà ẹ̀yin tí ẹ bá mọ tí wọ́n ń pè ní ọkọ̀ ọ̀run hmm. àwọn èèyàn tó ń là kọjá pọ̀. tẹ bá ti là kọjá rí tẹ rí solution hmm. ṣe é lè pè kẹ sọ. ẹ tún jẹ́ kí n tún wá sọ fún yín o ẹ̀yin lẹ mọ solution wọ́n wá wá wá sọ́dọ̀ yín ẹ ní ẹ̀yin lẹ ẹ mọ solution ẹ wá fẹ́ fi opportunity yẹn ba alájọṣepọ̀ ẹrù ẹrù tí ì ṣe ti yín o. Ah, o ti fèpè lẹ́yìn. ní ìsèpè ah ọkọ̀ ọ̀run burú nígbà àwọn lójó táyà mọ́tò ẹ. ẹ gbígbà yẹn torí pé mò ń bẹ́ nìkan nu wọn sọ̀rọ̀ àní wọ́n introduce ara wọn nísìn. kì í sọ̀rọ̀ eré sọ bó ṣe ṣe. wọ́n rò pé rọ ni o tòótọ́ sì ni o. mo sọ ọ̀pọ̀lọpọ̀ obìnrin. ilé ìjẹun ìgbàlódé kan ní challenge. ayé ìgbà yẹn la wà lórí online àwọn èèyàn ń gbọ́ wa lamẹ́ríkà ó sì ń fẹ́ sílẹ̀ ẹ̀ wọ́n ń fẹ́ sílẹ̀ ó yẹ kó ti yé e. atẹ́gùn yẹn pọ̀. <laughs> so ẹnìyẹn wá pè mí pé ohun tá a ó ní ṣùgbọ́n òun ò kí bàbá tòun tó kú torí wòlíì ni bàbá òun pé ogun yẹn ló pa bàbá òun o pé òun máa ń rí ọkọ ọ̀run tòun life and direct ni ah, ó sì máa ń rí ọkọ ọ̀run ló bá ní òun ò rí pé ó máa ń wá tóun àti ẹ̀ ó jọ sọ̀rọ̀ ah, irú rádà èmi dẹ̀ rò mú mi ṣeré ni ló bá ní ó sì máa ń jowú o mo ní ẹ̀ àwọn làmọ̀ jowú ìgbà yẹn ni mo ń lo under kan wáyé red <clears throat> civic honda civic mo sì gba àwọn ẹni bra sunday lọ́ta mọ́tò yẹn fún mi. ọ̀sánwó ẹ̀ tán. ẹ wọ́n tiẹ̀ torí ẹ̀ gbé mi lọ yàgàn kúngbà náà lórí fifty thousand mm. àwọn náà ń gbọ́ mi ní ìsìn wọ́n ti gba sí olúwa. lọ́nà nìkan gbàṣẹ́ ìránṣẹ́ <laughs> ah, nǹkan mọ̀ nǹkan nù. ọlọ́sà lómi adájọ́ rẹ̀ ní three hundred mọ́ra sunday àmọ̀wó lajọ lọ gbé. <laughs> mc winner ọkọ̀ tẹ̀ náà ẹ lọ ọlọ́kọ̀ yìí wà rúmi. àṣìṣe àríra kí ẹ ti jò. ó jẹ́ check. It's 6 p.m. and there's no better time for mouth-watering dinner of your favorite Golden Penny Noodles Jollof Hot Hot flavor. Golden Penny Noodles, I want what I want. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB.